say dem don born your first grand pikin na eh come imagine how your mind go dey coole eh? when you know say mama and pikin dey enjoy better night sleep oh yes that na the ogbonge assurance you get when you know say vitafoam get the correct mattress wey go fit your body type no buy any kind yeye mattress o oh. buy vitafoam mattress wey dem make to match your body type from any of we correct dealer nationwide or see us on top internet for www.vitafoamng.com make you you buy your mattress today. the fine art of living. An exciting day at school begins with breakfast plus Peak 456 growing up milk fortified with DHA to support brain development. Grow up strong and smart with Peak 456 growing up milk every day. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. ṣáà mi ò kíni so Fresh FM nìbàdàn làwà. ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹkún ojúbọ. fóònù lẹ́ iṣẹ́ ti bẹ̀rẹ̀. dáadáa ni o àwọn ah. wà láti ní o. ta ló jẹ lówó debit or credit. credit ni o credit ni o là ń ń bẹ̀ o. credit credit là ń ń bẹ̀ o wá ti gbọ́ tololo tololo ní ọ̀rọ̀ ni kíní kan kíní kan mo ní tá à ń fẹ́ kọ́lé ní tẹ́yìn fi ránṣẹ́ jáde alẹ́ yìí ò tiẹ̀ dá nǹkan kan mọ̀. bóńbóń àbówó sẹ́. àti bóńbóń àtowó sẹ́ déédéé ni. ló ń retí. bẹ́ẹ̀ ni wọ́n kàn lè wò mí sùn pé ǹjọ́ mo ti fọ́kùnrin àkáǹtì ẹ ránṣẹ́ sí mi. n gbọ́dọ̀ ni wọ́n fún yàn ní nǹkan kan. ojoojúmọ́ mo fún yàn ní nǹkan. irú nǹkan wo kí n tó bóde lé mo ti fún bìnrin ní nǹkan. ó jẹ̀bi irọ́ ebi ni mi bàbá bá wọn fún bìnrin tiẹ̀ nǹkan. mo fáwọn ọmọ mi ní nǹkan. ó jẹ̀bi ó jẹ̀bi sẹ́ àní nínú ok o. kí lè bo ojú you eat. na you sabi you eat ẹ̀bi. all right all right. àlẹ́ mi sọ̀rọ̀ pé ọ̀rẹ́ wa bò ní yòmù tiẹ̀ bó tiẹ̀ wá kò mí lọ́nà báyọ̀ níjọ́ mo bù ọ ní nǹkan kan yìí kò sí adé pákàtì rẹ wá. ìwà àjọ lójú rí ń bọ̀ nìkan sọmọ tí tí ẹ̀yìn fàdé yìí bá sọ pé wo ń bọ̀ nìkan ah. <laughs> kéèyàn bàbá ẹ fi ọwọ́ ni. irọ́ o ẹ tọ́jú ẹ bàbá ẹ fi ọwọ́ kí n kẹ́lẹ̀. ìjọ ìjọ lójú rí ìjọ lójú rí rárá tẹ́bá ní ìjọ lójú ọ̀nà méjì ló lè pín sí n ah, ṣe n tó lérò n tó fọkàn sí n ṣe fọ o lè jẹ ní dáadáa o lè jẹ dákejì bẹ́ẹ̀ bá jọ alójú lónìí ẹ jọ alójú dáadáa ni ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ jọ alójú gidi ìjọ lójú gidi sánsan ni o tó dùn mọ́ wa nú ni o. hallelujah devil is a liar. devil is a liar. báwo ṣe bẹ̀rẹ̀ náà nu ah, ìbéèrè bí àwàdà ajá balẹ̀ ló tún wọlé tọ̀ ìwẹ́rẹ́ tẹ ẹ máa gbé mu ẹ máa fa mu ẹ máa kó la ẹ máa kó jẹ mm. bọ́ bá ṣe bá dọ́dọ̀ yín ni ní kẹsì ẹ máa fi panu ẹ sì jẹ́ ní rọ́ṣọ̀ kẹ yóò bá mú. bó ṣe wà nìyẹn. bó ṣe wà nìyẹn o ajá balẹ̀ fi ẹmu pọ̀lọpọ̀ o tún ti dé gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ àwọn ìwé mẹ́rin là mú wa o ìwé mẹ́rin Daily Sun The Nigerian Tribune Vanguard àti Punch ó kù dídí kí n sọ pé ìwé ìròyìn asuu <laughs> asu mò ń wò wájú wípé asu mò ń wò wájú wípé ọlọ́run níjọ́rọ̀ asu oṣù jọba wọ́n tún sọ asu tún ti fọ́n mọ́jọba lọ́wọ́ wípé àtún yanṣẹ́lódì ọ̀sẹ̀ mẹ́ta la tún fún yín lélẹ̀ yìí kí ló dé gan tó ṣe pé a yanṣẹ́lódì kì í sún asu náà o. ẹ asu ní àbàtẹ twenty two billion naira tí àwọn kọ́kọ́ jọ fẹnu kò sí pé yóò kọ pé ìjọba tó ti yẹ pé àwọn òrómi àwọn rẹ jẹ lásìkò yìí o ń tọ́ fa ìdáhùn sí ìbéèrè rẹ nu. Hmm. sórí ìjókòó ìgbìmọ̀ olùwádìí tí ìjọba gbé kalẹ̀ pé kí wọ́n tiẹ̀ tanáranmọ́ranmọ́ wádìí òótọ́ tí ń bẹ nídìí Lekki shootings láwọn kò sọ̀rọ̀ sókè. Hmm. ah ah ah ah mẹ́ta ni hmm. nígbà tí èsì àbọ̀ àbọ̀ ìjókòó ìgbìmọ̀ tí ó jáde tí wọ́n sọ pé wọ́n pààyàn níbi Lekki o àwọn tiẹ̀ tún ráwọn nǹkan kan àtàwọn nǹkan kan ẹ̀rí hmm. máa jẹ́ mi ìṣó tó fìdí ẹ̀ múlẹ̀. àwọn ìgbìmọ̀ fìdí rẹ̀ múlẹ̀ wípé nítòótọ́ wọ́n gbẹ̀mí àwọn èèyàn ní lẹ́kì ìjọba wa ní ìwé àbọ̀ gan-an a tún gbé èèyàn mẹ́rin kalẹ̀ wọ́n tún yẹ̀wò wọ́n tún tún yẹ̀wò dáadáa wọ́n bá jẹ́ pé òótọ́ kọ́mítì parí iṣẹ́ kọ́mítì mi ò tún gbà á yẹ̀wò bẹ́ẹ̀ ni gbogbo òwe ìròyìn tá a gbé jáde láàárọ̀ tòní hmm. náà ni tó kọ sí ojú ìwé hmm. wọn láàárọ̀ tòní hmm. lára àwọn ìròyìn tẹ́ láǹfààní láti gbọ́ wọ́n ní ní ìlú Èkó láńlọ́ọ̀dù ó ti lé tẹ́nàntì bóde o yes nípasẹ̀ ilé ẹjọ́ ilé ẹjọ́ ló ní kí ẹgbẹ́ òṣèlú PDP wọ́n gbé wọn jáde kó nínú ilé tí wọ́n ń gbé mẹ́ tí wọ́n ń yálò gẹ́gẹ́ bí office secretariat nítorí pé wọ́n jẹ gbèsè lálọ́ọ̀dù ti lé PDP kúrò nínú ọ́fíìsì wọn ní ìlú Èkó. ok mhm. eh, ìròyìn kan ń bẹ lójú ìwé àkọ́kọ́ Vanguard fún tòní wọ́n ní ní ìpínlẹ̀ méjì kan nílẹ̀ wa eh, Sokoto àti ìpínlẹ̀ Niger àwọn ẹhànnà ẹ̀dá tí ń dà lóru bandit wọ́n ní wọ́n ti á gbìnà yà kọjá ti tẹ́lẹ̀ hmm. ìfọnáfọṣọ wọ́n sáré gbẹ̀mí èèyàn mẹ́ẹ̀ẹ́dógún hmm. àwọn ilé bíi mélòó kan wọ́n tún juná sí wọ́n sún gúrúgúrú Sokoto àti Niger inú ìkorò ọkàn ni wọ́n wà báyìí o àwọn bandit ló ṣeṣẹ́ láàbí ń bẹ̀. tó ọlọ́run bá yóò máa kó wa yọ ọ́ mẹ́. nínú ìròyìn kan náà tóun náà jẹ́ gbajúgbajà láàárọ̀ tòní Ọ̀hánèze worldwide ẹgbẹ́ àwọn ọmọ Ìgbò yíká orílẹ̀-èdè àgbáyé wọ́n sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé ká ní ìjọba ẹlẹ́kùnjẹkùn kóńkàpọ̀ dádúró ní ìdádúró dáńfó gedegbe ká tún ní àwọn ìpínlẹ̀ míì tí ó pọ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà ó ṣeéṣe kéléyìn ọ jẹ́ kí awuyewuye lórí Biafra kí ọ lọọlẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ awuyewuye kọ̀tínù ní tí wọ́n kọ́ nù. okay. Mm nínú APC wọ́n ní wàhálà tí ń bẹ láàrin ìgbìmọ̀ Buni àti Marafa wọ́n ní ó tún burú jàì sí ju ti tẹ́lẹ̀ lọ ìròyìn ẹ̀sìn mi agbájá ń bẹ lójú ìwé àkọ́kọ́ Vanguard fún ti òórọ̀ òní ọ̀dà Buhari ti sọ̀rọ̀ ó ní kí ẹ̀ka ètò ìdájọ́ ó ní kí wọ́n jẹ́ wọ́n fi wọ́n lọ́rùn sílẹ̀ ó ní kálukú wọn kó dúró láì jẹ́ pẹ́ nìkankan yọ ọmọ ṣàyọjú ràn sọ̀rọ̀ ẹ̀ka ètò ìdájọ́ judiciary must be free from all interference Buhari ló sọ báwọn o inú òwe ìròyìn ti Nigerian Tribune ẹni wọn kọ sí. tọ́ Nnamdi Kanu ń jà fún wa ni kò jà fúnra ẹ̀ nìkan ẹ sì gbọ́dọ̀ yọ̀ǹda ẹ̀ bàbá mbàkà lọ sọ gbólóhùn ọ̀rọ̀ ní abẹ́ tí mo kàn ìṣẹ̀lẹ̀ làlórí tó bomijẹ́ lójú ẹ̀dá tó ṣẹlẹ̀ ní Ìkòyí ilé tó dàwó alájà gogoro wọ́n ní wọ́n ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ engineers wọ́n ní wọ́n tiẹ̀ ti kọ́kọ́ bóṣọ lójú ìwádìí àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ preliminary report lórí ẹ̀ wọ́n sáré bóṣọ lójú ẹ̀ wọ́n ní ẹ̀ wò ó dàbẹ̀ pé látìgbà tí wọ́n ti ń ṣe ètò ilé kíkọ́ ngan ló ti bẹ̀rẹ̀ sísọ̀kò ni ó ti ń mú fúnra sí iyọ́ dà ó lọ́wọ́ kó tó di pé ìṣẹ̀lẹ̀ ngan ṣẹlẹ̀ rẹpẹtẹ hmm. ah, ó mà ṣe o ìta gbangba the punch fún tòórọ́ òní ni wọ́n kọ́ sí. ìròyìn tó sọ pé ọgbọ̀nmi jẹ́ lójú ẹni ìmí ìtúnre léyìí o hmm. wọ́n ní ìjàmbá ọkọ̀ kan ló wáyé o lójú ọ̀nà mọ́sọ̀ọ́sẹ̀ èkó hmm. wá sí ìbàdàn èèyàn méje ló jóná gúrúgúrú nínú ìjàmbá ọkọ̀ náà ọlọ́run kọ́mọ̀ á ṣàánú Kubana ní báyìí o òbí kòbánà wọ́n ní ilé ijó klọ́ọ̀bù ẹ̀ tí ó jẹ́ èyí tó dá sílẹ̀ fúnra ẹ̀ wọ́n ní arábìnrin kan mọ̀ tún gan mọ́ nọ́mbẹ̀ o iléeṣẹ́ ọlọ́pàá ní kí wọ́n lọ rèé ṣe ìwádìí nílànà àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera láti mọ tó jẹ́ kí arábìnrin wọn gan mọ́ ná àti ṣé òótọ́ ni pé gígan mọ́ ná lọ́pàá nínú klọ́ọ̀bù òbí kùbánà káì ọlọ́run o ó dojú ẹ o ọdọọwọ́ ẹ o ojú ìwé àkọ́kọ́ ìwé ìròyìn the punch. nínú ilé ẹjọ́ kan tó wà ní ìyágànkù nílùú ìbàdàn tẹ̀gbọ́n kan la gbọ́ pé wọ́n ti ní kí wọ́n lọ rèé fi wọ́n sínú àhámọ́ náà èyun sodiq hamzat ọmọ ọdún méjìléní ogún taoreed hamzat ọmọ ọdún méjìlélógún bákan náà tó pé wọ́n lu ọlọ́kadà kan títí tẹ́mi fi bọ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n ti fi hàn sínú àhámọ́ báyìí. bàbá Gumi ti sọ̀rọ̀ àwọn karambà ní àdàlúrú tá mọ̀ sí bandit ń fẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni o wọ́n nílò education o àtàwọn nǹkan ìgbáyé gbádùn fáwọn ọmọ wọn kó tó di pé wọ́n ó kórin ìjà sílẹ̀ fáwọn ọ̀dà Nàìjíríà láàmú mọ́ bàbá Gumi ló gún ọ̀rọ̀ ńlódó kọ́lọ̀ ń jẹ́ okun náà ni lójú ìwé kẹta ìwé ìròyìn punch fún tòní o ẹ̀kọ́ ni wọ́n ń fẹ́ hmm. ìwé mímọ́ sí ẹni tó ń fẹ́ ẹ̀kọ́ ó ń fẹ́ ìmọ̀ ẹni kórìíra ìbáwí ẹranko ọ̀hún ni bíbélì ló sọ bẹ́ẹ̀. ọ̀dà nítorí pé orílẹ̀-èdè nàìjíríà fẹ́ràn sàbùké lọ́pọ̀lọpọ̀ wọ́n ní abálájọ ìlọ́fà o tọ́jẹ́ pé ayédèrú sàbùké ó kún ìgboro bíi kàsí nǹkan wọn wá dúró mọ́ lẹ́ka ètò ẹ̀kọ́ nìkan o nípasẹ̀ ti covid nineteen. wọ́n ní sàbùkè e pé mo ti gbàbẹ́rẹ́ covid nineteen. ah ayédèrú ẹ ti lu ìgboro pa ọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lẹ́ ń kìlọ̀ fáwọn yẹn pé ẹ sọ́ra yín o. àwọn ẹgbẹ́ amòfin nílẹ̀ yìí NBA ti sọ̀dí tí Malami mínísítà ètò ìdájọ́ àti agbẹjọ́rò àgbà nílẹ̀ yìí kò fi ní láǹfààní àti gbé ìgbìmọ̀ olùwádìí ń tó ṣẹlẹ̀ nílé màmá òbí màmá òdìlé tí ó jẹ́ adájọ́ àgbà kan lé ẹjọ́ tó ga jù nílẹ̀ yìí tí ọlọ́rin ya abolé wọn yóò ní. ìròyìn yẹn ń bẹ nínú ìwé ìròyìn Vanguard fún ti òrò òní nínú Punch kó tó di pé a máa lọ sí ojú ọjà o wọ́n ní ìjọba àpapọ̀ Nàìjíríà wọ́n ti ń dètè àti ní àwọn iyàrá àyẹ̀wò tó ní í ṣe pẹ̀lú ẹ̀ka ètò ìlera medical labs láwọn ilé ẹ̀kọ́ ìjọba tó jẹ́ ilé ẹ̀kọ́ gíga tí ń bẹ lórílẹ̀‐èdè yìí inú punch ni mo ti rí lẹ́yìn omúbòde o. bàbá sheik gumi ó sọ̀rọ̀ jáde wípé àwọn kànáńkòrí àgbébọn pé wọ́n ṣe tán láti jogun ó sinmi nínú ìwé ìròyìn ti Daily Sun la kà mọ́ ṣùgbọ́n wọ́n tún sọ pé ọtí wà ń kọ́ ilé ẹ̀kọ́ kan fún àwọn Fúlàní darandaran sínú agíjù kan tí ń bẹ ní ìpínlẹ̀ Kaduna inú ìwé ìròyìn ti Daily Sun bákan náà ni wọ́n kọ sí kótó nípa ìlọsẹ ká polówó ọjà àwòrán kan rèé o àwòrán kan rèé kò panilẹ́rìn o bó sì panilẹ́rìn ọ wà lọ́wọ́ bọ́ ṣe kọjú sí yín bí ìlò gángan àwọn méjì ni wọ́n jọ dúró níbẹ̀ ìkan jẹun yóò dáadáa àgbọ̀nsalẹ̀ rẹ̀ sọ̀kalẹ̀ dáadáa ẹ̀ ń kéde ah ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ó nígbà mo gbọ́ pé ọwọ́ ti tẹ ìwọ náà pé o jí owó gbé ó nínú òun dùn pé ah ìwọ náà ti darapọ̀ mọ́ àwọn èèyàn ńláńlá lórílẹ̀‐èdè nàìjíríà ó sì wọ́n gbà máa gbọ́ pé owó táṣẹ́rẹ́ kàn báyìí ni owó tó jí gbé inú wa bí mi pé adójútì ni wo ni ah. irú adójútì ni wo ni irú ọ̀rẹ́ tó ń ní yìí. Ah, tí ò jí ní. tí ò jí ní ńlá. <laughs> tí ò jí ní dẹ́ndẹ́ búlà ọlọ́run o kọ́lọ́ sànú wa lórí ìlú hallelujah devil is a yes ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka ìpolówó ọjà. Hmm. ajá balẹ̀ ajá balẹ̀ ẹ̀mí yẹmi ìbàdàn ẹ̀ tó kú àmójúbà ìsọjí alágbára mi ló ti ti ni fire of pentecost ti iléeṣẹ́ ìránṣẹ́ fire of pentecost evangelical outreach onígbàwọ́ ẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ cac chapel of blessing district headquarters ìyànsọ́pákó bódìjà ọjọ́ ìwó express ìbàdàn tún ti gbìnàyà o. ìsọjí gbéraṣọ láti monday ọjọ́ kejìlélógún sí tuesday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù november láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ìṣòro tó lékè kání ti friday látago mẹ́wàá alẹ́ dàárọ̀ pọ̀ àwọn ìwé kan wà tá a ti ṣètò sílẹ̀ fún àwọn irinṣẹ́ ọlọ́run tó bá tètè dé nítorí pé díẹ̀ ló wà lẹ̀ àwọn dókítà ń bọ̀ ní friday ọjọ́ kejìdínlógún láago mẹ́jọ àárọ̀ fún yíyẹ ìlera ara wa wò lọ́fẹ̀ẹ́ àwọn kan olúwa tó ṣiṣẹ́ ni pásítọ̀ ayọ̀délé ọ̀sásọ̀nà pásítọ̀ afọlábí samuel prophet aṣẹ́òní pásítọ̀ ẹ̀sọ́ gbìrò wòlíì àìtí aleluya pásítọ̀ ẹ̀sẹ̀ adam bàbá ọ̀tọ̀mátìkì wòlíì ẹ̀mọ ọlọ́wẹ̀rẹ́ àtàwọn ìkẹrànṣẹ́ ọlọ́run àlàyé mi wòlíì joshua o àjífowówẹ̀ bàbá fàyà ní ó gba gbogbo ènìyàn lálejò hello sir zero zero three four zero five eight eight three five fire of pentecost twenty twenty one twenty to twenty eight November. It's going to be powerful. Be there. Uh, Mama Educom Fashion School. Of course. Ọ̀gá ná O baby. Aṣọ ẹ̀ máa fa ìlara ẹ̀kẹ́. O change télò ẹ̀ ni. Èmi màá ní télò ara mi báyìí. Ah, ah, ìgbà wo lè di fashion designer o? Ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà? Díẹ̀ mi ò láì bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around. Ni mo fi ẹ̀rọ sí Mama Educom Fashion School. Mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. Wow! How come? Bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o. Mama Educom Fashion School international standard ni wọ́n. Wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa. Kò dẹ̀ part of fashion designing tí wọ́n wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dresses lóríṣiríṣi wedding gown wò professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo lo ti wá rówó lọ mama ejukon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama ejukon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. oh eight one six nine oh five oh one four oh oh eight one six nine nine oh five oh one four oh. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́ mi ọmọ rẹ̀ o. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe lásìkò rẹ̀. agbára kan wà tí kì í bá tì tó ń ṣiṣẹ́ àmì àtagbára nínú ìjọ world healing evangelical church prophetic and revival ministries soludo layout alexandra odualaro amak northern primary school àpáta ìbàdàn agbára ọlọ́run kì í bá tì ní ó tún máa rìn kọjá lára ọ̀tọ̀ nínú ìpàdé wákàtí méjìlá pẹ̀lú olúwa olóṣù mẹ́tamẹ́ta ní gbogbo ọjọ́ kejìdínlógún oṣù kẹta síra wọn eighteenth of every three three months aago márùn-ún ìdájí sí márùn-ún ìrọ̀lẹ́ ni plan to attend this edition your miracle is certain with Christ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ni yóò máa da ìpè pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ fún ìtúsílẹ̀ rẹ̀ why pastor P.O. Fajẹ́ Mrs. going to be our chief host join thousands of people this quarter at World Healing Evangelical Church Soludo layout Alexandra Odualaro Amak Nursery Primary School Àpáta Ìbàdàn tèmi tiẹ̀ kò ní ṣòro ṣe lórúkọ jésù àmín. At Krava University admission is in progress. Programs on offer include undergraduate, postgraduate, part-time, HND conversion, foundation and pre-degree programs in faculties of law, humanities, education, natural sciences, engineering, environmental studies, communication and media studies, basic medical sciences and agriculture. New programs include entrepreneurship, radiography and radiation sciences, agricultural economics, agricultural extension, animal science, crop science, peace studies and conflict resolution, surveying and geoinformatics mathematics, and medical laboratory science. Our tuition fees affordable and payable in three installments. Visit www.acu.edu.ng for online application, screening, and admission letter. Giving our state-of-the-art facilities, well-equipped libraries, decent learning environment, and distinguished lecturers. Apply now by logging on to www.acu.edu.ng or call 0814 592-0637. Ajay Crowther University, raising godly intellectuals. Baba alárìnwá aláwòye dé. àìsàn àtàrùn tó ń ṣe kọ́ńtàdì gbọ́nlágun ara ẹ wá bíbà pẹ̀lú ewé àtẹ̀gbò ilẹ̀ bá bá wa ọ̀nà àbáyọ dé. borí bá ti kún alábẹ́níká wa lọ. bódò bá ti kún àgbàlagbà ọ̀mùwẹ̀ lọ́rọ́ kan. gbogbo ẹ̀dá tó mí kalẹ̀ hìn. lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ogun tó fẹ́jú tó tó mọ́ wọn. ẹ mọ́kàn balẹ̀ ọ̀nà àbáyọ dé. ẹni tó ṣiṣẹ́ ṣiṣẹ́ tí ò rẹ́rì kankan jẹ ẹni tó gbọ́jà kalẹ̀ tí ò ta. àmúbọ̀kọ promise and faith gbogbo ẹni tó ṣègbéyàwó fọ́pọ̀lọpọ̀ ọdún tí ò gbọ́ kó. àìsàn ara ni àbúrò lọ́wọ́ rajà mọ́ bàbá bọ́lárin wa aláwòye ló ní bẹ́ẹ̀rù bá kọ òkè tó kọlẹ̀ ó tún níbi kan àgbè sí o ìwọ náà mọ́ fọwọ́ ara rẹ jábára bàbá bọ́lárin wa aláwòye ti wà nílùú ìbàdàn ní àjàó bus stop ní express ọ̀nàjọ́ ládùúgbò jákan ẹ sì lè pè wọ́n sórí nọ́mbà yìí o oh eight o oh eighty six twenty three twenty five ninety four àti o oh eight one twenty two fifty two thirty seven seventy nine bàbá bọ́lárin wa aláwòye ló ní ẹ tújú ká ayọ̀ ló kàn ó the ace fashion academy tó ah. gbé nǹkan ràdé o kọ́kọ́ bí a ṣe ń rọ́ṣọ bí ó yàtọ̀ sáwọn tó kù ó ìrọ̀rùn ló bá bá dé. bẹ́ẹ̀ni o the ace fashion academy pẹ̀lú ìbáṣepọ̀ institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi awólọ́wọ̀ university ilé-ifẹ̀ ló ní kẹwàá kọ́ṣẹ́ aṣọ ríran lọ́nà tó bòde òní mu aṣọ ọkùnrin àti tóbìnrin native pẹ̀lú corporate dresses sẹ́wọ́dẹ̀ máa rí èrè rẹpẹtẹ títí yóò tún fi yàtọ̀ sáwọn ilé ìtókù àwọn oríṣiríṣi àrà ọgbẹ́ àtinúdá àti báwo ṣe máa ríṣẹ́ gbà lọ́wọ́ àwọn ilé iṣẹ́ ńláńlá ẹ ó máa ránṣọ fáwọn èèyàn ńláńlá láwùjọ pábánbárì bẹ̀ ni wípé ìwé ẹ̀rí tó dájú lẹ máa gbà lẹ́yìn tẹ́ bá kẹ́kọ̀ọ́ yege ní the ace fashion academy gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú owó péréte ni o fún gbogbo ẹni tó bá wù láti wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ti the ace academy àti institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé ṣàgbékalẹ̀ ẹ lè kàn sí first floor ọmọ house òní ànsán ládojúkọ palms Small green road Ibadan. telephone zero eight one five six eight four five six zero eight thursday twenty five november ní form máa close iṣẹ́ kíkọ́ máa bẹ̀rẹ̀ ní monday twenty nine november November. Àǹfààní aláìlẹ́gbẹ́lẹ́lẹ́ yìí ẹ ò gbúdọ̀ mísẹ̀. Praise God it's the King's Convention 2021. In times like these, when there are all kinds of overwhelming challenges, physical, spiritual, and financial, Holy God the great changer can bring the much needed change. Jesus is King Ministries presents Power Packed Convention 2021. Theme The Great Changer. Date 18th to 21st of November 2021. Time 5 p.m. daily. Morning session Friday to Sunday 9 a.m. Venue The King's Chapel Auditorium, Songo, UI Road, Ibadan. Ministering Reverend Emiko Amushika, Reverend Olushola Areogu, Reverend Alex Adeboye, and the host, Reverend Dr. and Reverend Mrs. Lekon Babatunde. For inquiries, call 0806 875 3469 or 0703 761 8998. Come, all lead the labor and the heavy laden. The great changer will change your lives. Bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nìrìn àjò ayé ẹni rọ̀ ní ní edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast Pass junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court ashi bodija junction basọ̀run ìbàdàn àbí kíni ká ti gbọ́ kọ́mọ́gbà two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dógún ọ̀nà ọ̀nà àbáyọ rèé o wá gba fọ́ọ̀mù Cambridge IJMB tàbí JUPEB tó fi mọ́ NAPTEP and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ zero eight one three five four three zero three eight two. EduConsult together we soar with pride. Ìyanu tí yóò ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún ìbẹ̀wò owó olúwa máa ń la ìlú ìkòyí àpòmù ìkirè àti àwọn ìlú tó yí kájá nínú festival of peace ẹlẹ́ẹ̀kan lọ́dún ó ṣe àmì àtìyanu àyípadà rere ni ọlọ́run ló ń fẹ́ fi tọdún yìí ṣe ìtúsílẹ̀ láti inú ìgbèkùn ọlọ́run ìpè wòlíì jerimáyà olùtọ́pẹ́ adéyẹmọ jp fẹ́ gbé ògo rẹ̀ dìde ní festival of peace twenty twenty one bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá sí ọjọ́ sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí sunday twenty to saturday twenty seventh november twenty twenty one ní pápá iléèwé e primary school abiri ìkòyí aago márùn-ún ìdájí sí mẹ́fà mẹ́rin àbọ̀ lẹ́ni pàdé láti ọjọ́ sunday sí thursday power night ní friday bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án alẹ́ ọ̀pọ̀ àwọn wòlíì àtolórin ẹ̀mí ni yóò fi anointing wọn ṣiṣẹ́ ìtúsílẹ̀ evangelist yemi adéọlá evangelist christiana orindoyin evangelist sarah praise olúwa lónìí bísí apostle elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ pastor ayọ̀ ezekiel pastor js mọ́kànjúọlá àti wòlíì àgbáyé ni professor amolúalọ olùgbàlejò ní pastor iho e alálàdé bàbá cac orí òkè ìkòyí àtẹnitá fún ní ìran festival peace prophet jeremiah olùtọ́pẹ́ adéyẹmọ jp cac e ìkòyí district evangelist jésù retí ìrántí rẹ Voice of Peace Outreach International ló ń kéde ọ̀rẹ́ mi ìwọ ní ṣẹlẹ̀ mo ní láti pa màálù léyìí tó wá kí mi báyìí o. bó bá wù ọ́ àjànàkú ni kò pa ṣùgbọ́n ní báyìí ṣáà bá mi wá ohun mímu ẹlẹ́rìndòdò tó tutù kí n fi ṣèbalẹ̀ ọkàn mi. nǹkan kékeré nu ṣáà gbà yìí kó o mú kọ́kàn rẹ lè balẹ̀ sans cream soda. sans cream soda láti iléeṣẹ́ fọ́mádẹ́kọ̀ ṣé kì í ṣe ohun mímu tí dùn tí kò sì ní ṣúgà nínú rárá nu níbo ló ti rí. níbo ni mo ti rí kẹ. ó wà káàkiri lọ́jà kẹ. kò sì tán síbẹ̀ o ó ti wà nínú páànù pérébé báyìí ó sì ríra ní ibikíbi sans ní ayọ̀ mi ó ń tuni lára ó kún fún wàrà kálórì rẹ̀ ò pọ̀ rárá bó o ṣe sọ tẹ́lẹ̀ kò ní ṣúgà nínú rárá. ẹ ṣùgbọ́n kí ló dé tí fi ń dùn báwọn. ìyẹn gangan ni ohun ara mi rírí sunscreen soda ó ní àwọn ohun èròjà tí ń fúnni ní ìtọ́wò tó dùn ṣùgbọ́n adùn rẹ̀ ò ní ṣúgà nínú. ó jẹ́ wípé sunscreen soda wà fún àwọn ènìyàn bíi tèmi tí ìlera wọn jẹ lógún. tí kì í bá ṣe sunscreen soda kò lè dàbí sunscreen soda rárá o. <laughs> bẹ́ẹ̀ soda ilé iṣẹ́ farmadeco plc ló ń ṣe à ń pèsè ọ̀nà àbáyọ fún ìlera odò rọ̀. àwọn pàdélé tí odò. akéde ìpapòdà bàbá wa olóògbé Gabriel Ọládòkun Lágójú ẹni tó jẹ́ olùdásílẹ̀ iléèwé Emmaus Theological College olódó ńbàdàn tí wọ́n sì jẹ́ ààrẹ àná fún CAC lágbàáyé bàbá sùnì ní olúwa lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún twenty twenty one lẹ́ni ọdún méjìdínlọ́gọ́rùn-ún díẹ̀ lára bẹ́tò òsìnkú yóò ṣe lọ rèé Tuesday ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún yìí ní ìsìn orin àṣálẹ́ onígbàgbọ́ pẹ̀lú National Sunday Schools Department láago méjì ọ̀sán lẹ́yìn náà ní ìsìn alẹ́ onígbàgbọ́ yóò tẹ̀lé pẹ̀lú ìjọ CAC nlc òkè ìṣiríyè olódó ńbàdàn láago mẹ́rin bó bá wá dọjọ́ wednesday ọjọ́ kẹrìnlélógún oṣù kọkànlá ọdún yìí ìsìn orin àṣálẹ́ onígbàgbọ́ tí àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ imams theological college etcosa yóò ṣe thursday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n látẹ̀ bàbá nítẹ̀ ẹ̀yẹ láago mẹ́wàá àárọ̀ àìsùn onígbàgbọ́ daago mẹ́ta ọ̀sán aago mẹ́wàá àárọ̀ friday orin ìdágbére àti ìsìn ìsìnkú láṣẹ kátó ferúferú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ní imams theological college olódó ńbàdàn káwéjẹwé mu tó tẹ̀lé bàbá ẹ máa sùn láyà kristi títí tá a fi pàdé lẹ́sẹ̀ olùgbàlà sunre o olùkéde àwọn akẹ́kọ̀ọ́ jáde Emmanuel theological college olodo nìbàdàn. it's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one year anniversary. After vast contribution to the entertainment industry and majorly being the city's favorite hangout spot, we at Cruiser Lounge and Bistro are celebrating our one year anniversary with our esteemed customers. Now look at me, it, It's a five day celebration from the 17th to the 21st of November. This might be the busiest week in, in November in the city of Ibadan. Come with family and friends as we celebrate together. The anniversary lineup are as follows. Wednesday, the 17th of November, Snooker Tournament Grand Finale at the Cruiser Games Arena. And on Thursday, the 18th of November, the Night of Comedy Cruise Show. This will feature Rapping Daddy, The 13th Disciple, Nepa Boys, Remote, Shade Black, and many more. There will be a special party on Friday, the 19th of November with DJ KY and special star hype man Toby Shang on the 20th on Pool Party.com comes with splendor. And on the 21st of November, the anniversary grand finale and Sunday Fun Day with Kenny Black, Kenzo, and Shambo. It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one year anniversary. You know a cruiser party and that regular party. bọ̀. màmá ìyá bọ̀ ni o. ẹ kú ojúmọ́ o. ìyàwó rámọ̀ rẹ̀ ló wáá fẹjọ́ rẹ̀ sùn mí kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún àwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kọ́kọ́ kó lára mi le èmi ò lọ sí ilé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera táláboyún bá ní ló máa hàn lójú rẹ o eré Kọ́lá ló ṣe nípàdé aláboyún ibẹ̀ la ti ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọ inú rẹ̀ tó bá wá ń lọ lo ìbomú rẹ̀ déédé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí. o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ ń lọ mú gèlè mi. tèmi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera là sílẹ̀. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀ látìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà Sous-titrage Société Radio-Canada ṣe ní top four ní ìjọba. lẹ̀ ń ké sí o. ọ̀gá ni wá gbogbo èèyàn ló mọ̀. gbogbo èèyàn náà ti mọ̀. bó ṣe local and imported furniture tó dùn wò tó lálòpẹ́. tí owó rẹ̀ kò ga ni lára tó fi ní lọ́kàn balẹ̀ tẹ́mí top furniture ní kẹ́kọ̀ọ́ sí o. tẹ́mí top furniture fẹ́ mọ rírì gbogbo ẹ̀yin oníbàárà wa lásìkò ọdún iléyà yìí o. tẹ́mí top furniture iléyà promo. gbogbo ẹni tó bá rọjà lọ́dọ̀ wa àwọn ẹ̀bùn ọdún tó jọjú ti wà ńlẹ̀. ẹ̀yin tẹ́ bá fẹ́ ra dining set center table local and imported center round trunk wardrobe àti bed lóríṣiríṣi office furniture executive chairs and tables kitchen cabinet ẹ wò ó kàkà díẹ̀ kàdákẹ́ ni o owó àwọn furniture wa yóò gani lára bẹ́ẹ̀ la ó tún máa fún yín lẹ́bùn bẹ́ẹ̀ bá ti rajà ó yẹ ìkànsílẹ̀ ìtajà timi top furniture tó wà ní sẹ̀gẹ̀lú bus stop lẹ́bàá tó ń hospital ìwó road ìbàdàn telephone zero eight zero three four seven three zero five zero six zero eight zero three four seven three zero five zero six temi top furniture ló ń kí yín wípé àkó ọdún o ẹ̀mí wa ń ṣọ̀fọ̀ ẹ̀ ìmọ́tótó borí àrùn. ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ìmọ́tótó jẹ́ ọ̀kan pàtàkì nínú ọ̀pákùtẹ̀lẹ̀ tó lè mú ìlọsíwájú bá ìlú bẹ́ẹ̀ sì ni aṣíwájú nínú ohun gbogbo àmúyangàn ní ìpínlẹ̀ yìí jẹ́ àmọ́ ṣá o aṣíwájú tó máa ń tó ń ṣe kò ní lajú rẹ̀ sílẹ̀ kí náà rẹ̀ jájò rẹ̀yìn ẹ wá gbọ́ foko mi jáàlà ọjọ́ kẹlà á kọ́ ọ láti àkókò yìí lọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yóò máa fi kélé òfin gbé gbogbo àwọn kọlọ̀rọ̀ sí ọ̀bùn asọnilẹ́nu tí fi ojoojúmọ́ òpópónà ojúṣà àgbàrá àti gbogbo adágún odò àti èyí tó ń sàn. Hmm, wọ́n ní awífúnni kó tó dání àgbà àjàkadì ni àmọ́ ṣá o yínníyínní kẹ́ni ṣe mí. ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ tó ti ṣe tán láti máa ṣe sàdánkátà àwọn agbègbè tó bá mọ́ tóní jùlọ pẹ̀lú ẹ̀bùn tó jọjú nígbà tí wọ́n máa fi àbùkù kan àwọn agbègbè tó bá dọ̀tí jù lórí ẹ̀rọ móhùnmáwòrán. ìwọ náà kópa tirẹ̀ láti ran ìjọba gómìnà Ṣèyí Mákindé lọ́wọ́ láti dènà ẹ̀gbin ní ìpínlẹ̀ ọ̀yọ́ olùkéde Ministry of Environment and Natural Resources lábẹ́ àkóso ọ̀gá àwọn akólẹ̀ ọkùnrin jẹ́jẹ́ Abíọ́dún Òní. Oyalẹ́lẹ́nu ṣoṣo TSC Mountain Top Ọlọ́run àwọn bàbá wa yóò rìnrìn agbára o. Ìrànlọ́wọ́ àwọn akọni lágorí ti twenty twenty one. Ó yá gbogbo aládùúwà. Ọlọ́run àwọn bàbá wa fẹ́ dìde fún ìrànlọ́wọ́ gbogbo wa. Nínú pàdé àdúrà májẹ̀mú ọlọ́dọọdún yẹn ni o. God of of fathers látọjọ́ monday twenty second the friday 26th november help for the hero làkórí god of our fathers jésù rànlọ́wọ́ aláìléèyàn fẹ́ lu àwọn ìránṣẹ́ prophet mark akínbíyì pastor akínpẹ̀lú reverend wálé Adioye, prophet wùmí Jesu, yínká prophet sí ọláyà prophet Isaiah, ó aládé ọmọ bishop and prophetess lucas àwọn olórí ẹ̀mí ìlà ìjà kíntúndé ọlọ́run sọ bẹ́ẹ̀ kámi rí òbò yẹmi david bọ́sẹ̀ super esther palẹ̀mọ́ táíwò ògùnbíyì ọ̀pẹ́yẹmí madu máyọ̀ wálé Dámilọ́lá Daniel. Tolú ìbí tó yẹ. Olùgbàlejò ni wòlíì olúfẹ́rẹ́ òní. Prayer City ti CAC Mẹ́tẹ́ntọ̀ lẹ́nu sọ́nsọ́ láti máa pàdé o. Ètò àyẹ̀wò lẹ́rọ̀ fẹ́ máa wà fún gbogbo èèyàn. Ajá balẹ̀. Ajá balẹ̀. nínú ìròyìn aré ìdárayá hmm. ló tiẹ̀ pé bàbá parí àjábá bàbá sún sí ìkángun ìkángun àṣekágbá ètò ilẹ̀ àmọ̀ bọ̀ ń gbọ́ náà ti mọ̀ tẹ́lẹ̀ ni ẹ̀yin èèyàn wa mm. pẹ́pẹ́ yẹ ọ̀pọ̀n ọmọ tòlótòló òyìnbọn àdí lónìí nǹkan ó gbé nǹkan rò nǹkan ó fara wọn. ìtọ́jẹ́mọ̀jà halẹ̀ pọ̀ ọjọ́ mọ̀jẹ̀ ká halẹ̀ púpọ̀ jù no no no lílù ni tá ti fọ́nnu púpọ̀ lílù ni láàlù wọn ni. ó rí i pé nínú ọ̀rọ̀ méje tí Kristi olùgbàlà sọ lórí àgbélébù hmm. sẹ́mífàìnà ọ̀nà ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó kọ́yìn sí àṣekágbá ni pé bàbá ní ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé. <laughs> semi final ni. kọ́tò semi final ni ètò wa sọ kàn ní it is finished. Eh, eh, ó ti parí àmọ́ sórí semi final rán eh, ọjọ́ ètí akọ́nimọ̀ọ́gbà wa rọ̀ tó sọ ó ní ìgalò ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé lónìí ìgalò I trust ọwọ́ rẹ ni mo fi gbàgbọ́ mi sí lónìí o ntí hmm. punch kọ Vanguard kọ sí ẹ̀yìn kò lé ẹ̀. Ahmed Musa wa ni àwọn ò ní fi ọwọ́ dẹngbẹrẹ máwọn eléyìí o hmm. ah! ó ní kí wọ́n mọ̀ wá lọ rèé di ẹran yíyí máwọn lọ́wọ́. Cape Verde Cape Verde la fẹ́ bá gbá lónìí kò sì sọ̀rọ̀ ẹ lórí kan ló kọ́ wọ́n dà mọ̀ wọ́n ní wọ́n dà mọ̀. torí àgbà máa ṣe legit ni. Eh? rìmóòtù <laughs> eh, ogun ni o ogun ni ìfẹsẹ̀wọnsẹ̀ tòní rọ́ọ̀ tún sọ ní apá mi it's total war war mm-hmm. tá a fi jọ wọ́ra wa. àwọn orílẹ̀-èdè tó dàbẹ̀ pé orúkọ wọn ò fi bẹ́ẹ̀ ta sansan ní dèrè bọ́ọ̀lù wọ́n kàn dẹran yíyí lójijì lórí pápá ni. wọ́n kàn sọ̀yàndà alágbára wà dáadé ẹni o. ọ̀dà ọlọ́run ó fún wa ṣe. ọlọ́run ó fún wa ṣe àfàdúrà sẹ́yìn. yes àwọn náà ó sì mọ̀ pé àwọn náà ní wòlíì tí ọmọ ti ń ṣe. all right ẹ jẹ́ lọ síbi agbóròyìn tí ọ̀rọ̀ òní jàre ẹ jẹ́ kọ́ lọ síbi ìròyìn tó ní í ṣe pẹ̀lú àwọn méjì tí ń jà fún àti dádúró orílẹ̀-èdè kó nu orílẹ̀-èdè Kánú àti olóyè Ìgbòho bàbá Ayọ̀ Adébánjọ wọ́n sọ̀rọ̀ o ẹ jẹ́ a bí wọ́n ti kọ sí ìròyìn ojú ìwé ìkẹwàá Vanguard fún ti òní ẹni tí í ṣe olórí fún ẹgbẹ́ ilẹ̀ yorùbá tàmọ̀ sí afẹ́nifẹ́re bàbá àgbàlagbà ní ayọ̀ adébànjọ ti sọ̀rọ̀ lánàá òde yìí pé àwọn ò lẹ́mìí ìgbàgbọ́ kankan píntín nínú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n jẹ́jẹ́ pé àwọn ò lo ìlànà òṣèlú láti fi mú ojútùú bá wàhálà tí ń bẹ láàrin nnamdi kanu sunday igbòho àtijọba àpapọ̀ political solution ni wọ́n ní àwọn ò fi yanjú àwọn ṣe tán láti lo ìlànà ojútùú òṣèlú fi mú kí wàhálà òun kó jẹrò kún gbàgbé ńgbà tí bàbá Adébánjọ ó fèsì sọ̀rọ̀ yìí bàbá ní àwọn rí kinní tí ń jáde láti gun ìjọba àpapọ̀ bíi òjòrò òjé marina ọ̀fọ́gòsílẹ̀ kọ́mọ fẹsẹ̀ gúngò kẹsẹ̀ má ṣẹ̀jẹ̀ bàbá yìí ni ẹ wo èmi ń tèmi o pẹ̀lú gbogbo bí nǹkan ṣe ń lọ tá à ń tẹ̀lé ẹ̀rí ìjọba ti farahàn pé kò ṣeé gbàjẹ́ tansi sọ eléyìí tó fi àdìròyìn ẹni tí í ṣe agbẹjọ́rò àgbà tó ń ti mínísítà ètò ìdájọ́ Abubakar Malami SAN òun náà ni ó sọ ọ̀rọ̀ níjó ní pé ọ̀rọ̀ tí wọ́n sọ pé wọ́n fẹ́ fi ìlànà òṣèlú yanjú kínní òun ọ̀fara mọ́ mọ́ ṣe political solution mọ́ fi yanjú ọ̀rọ̀ àwọn tí ń jà fún wọn rẹ̀ bí afra kúrò lára nàìjíríà àbí wọ́n fẹ́ ní yorùbá nation kó nu nàìjíríà olóhùn ọ̀fara mọ́ gbogbo àwọn political solution tó ń wọ́n abubakar malami ń tọ́ sọnù ńgbà tí bàbá afẹ́nifẹ́re tí wọ́n jẹ́ àgbàlagbà aṣíwájú nínú ẹgbẹ́ ọ̀hún bàbá adébánjọ tí àwọn náà ó sì sọ̀rọ̀ fún ìwé ìròyìn Vanguard ní àná ntí wọ́n sọ ní Vanguard kọlà wáńkà bàbá ní báyìí ní ìjọba àpapọ̀ ṣe máa ń ṣe ní gbogbo ìgbà tí wọ́n bá ti jẹ́jẹ́ ajẹ́jẹ́ mọ́ mẹ́jẹ́ ṣẹ òun náà ní ìjọba àpapọ̀ ní òjẹ́ kẹ́nikẹ́ni ó lè rẹ́rìí ìjọba gbàjẹ́ èyí tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ṣe nílérí pé àwọn ó lò lànà òṣèlú fi mójútó bá a dúkò tí ń bẹ láàrin àti Sunday Igboho àti Nnamdi Kanu pẹ̀lú ìjọba àpapọ̀ o èmi ò rò pé ọ̀rọ̀ eléyìí torí gbòǹgbò walẹ̀ kankan ni bàbá Adébánjọ ní àbí ńgbà tẹ yabo ilé olóyè Sunday Igboho níjó ní tí ẹ pa àwọn èèyàn ẹ sì tún ṣe dúkìá kánnábúṣẹ́ bẹ́ẹ̀ náà lẹ ṣe fún Nnamdi Kanu níjó ní ẹ sì á ó di jù à lẹ́wọ̀n ó ní ṣé bẹ́ẹ̀ bá fẹ́ lo ìlànà òṣèlú fi mójútó bá ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ ṣé ó yẹ kí Sunday olóyè Ìgbòho sì máa wà ní inú ọgbà ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè Benin báyìí àbóyẹ kí Nnamdi Kanu kó sì máa wà nínú ẹgbẹ́ ẹ̀wọ̀n orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ sì mú òmìnira wọn tẹ́ ẹ jù àpò ìròyìn yẹn ó jù bẹ́ẹ̀ lọ bàbá ní ẹ ṣe ń tẹ́ torí bí lámọ̀rin ti bí bá foyè ẹ̀yìn ogún ọdún di alágànná ńgbò gan tó fi pilẹ̀ mọ́ àti di alágànná ńgbò ní ọ̀jájà ńgbò ní òbúgijẹ ẹ tètè ṣe tẹ́ ẹ ṣe ẹ má kàn mọ́ jẹ́jẹ́ asán fún àwọn tọ́rọ̀ kàn bẹ́ẹ̀ bá ń fẹ́ kí àlàáfíà ó ní tààrà ẹ lò lànà òṣèlú yín lójú ọjọ́ èyí tẹ́ ń fi tẹ́ ń fi tẹ́ ń fi tẹ́ fi rùn wá mú rùn wá mú lójoojúmọ́ yìí ó tilẹ̀ ti tó ìròyìn yẹn jù bẹ́ẹ̀ àmọ́ ń gbà ó jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ ṣẹ́wọ́ ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tí ní kẹ́ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ méjì bora bí aṣọ kẹ́ ẹ máa bá wa ṣó ajá àbálẹ̀. Hmm. ọ̀dà nínú ìròyìn tèmi ò mú sẹ́yìn lọ́wọ́ ní inú ìròyìn ti Nigerian Tribune lọ́wà láàárọ̀ yìí lójú ìwé keje níbẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nigeria ń fojú wò ó wípé ọdún tuntun máa ń kànlẹ̀kùn kòkò kẹ̀kẹ́ ọdún kérésì náà ó ti gbòde yíká orílẹ̀-èdè Nàìjíríà oúnjẹ sì rèé ló ti gbẹnu sókè tí ọwọ́ mẹ̀kúnnù tí ò tó mọ́ yìí látàrí eléyìí o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti sọ pé àwọn tí ń ṣe iṣẹ́ kan lábẹ́nú kò ní pẹ́ tí ó fi hàn sí etí ọmọ aráyé wípé gbogbo ọ̀nà tí ìjọba ọ̀gbàgbà láti jẹ́ kí òun owó oúnjẹ èyí tó gbẹnu sókè kọjá wálẹ̀ ni ìjọba ń gbé ìgbésẹ̀ lórí ẹ̀ báyìí o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti sọ síta báyìí pé àwọn ìlànà kan ń lọ lábẹ́nu léyìí tí ó jẹ́ kí ìdẹ̀rùn kó dé bá gbogbo aráàlú látàrí àwọn nǹkan tẹ́nu ń jẹ tí owó rẹ̀ tó ti gbẹnu lọ sókè débi pé ọwọ́ mẹ̀kúnnù kò fẹ́ lè ka mọ́ báyìí o pàápàá lákòókò tí ọdún tó ti ń kànlẹ̀ kó fún wa lórílẹ̀‐èdè nàìjíríà mínísítà fún ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè yìí àti ọ̀rọ̀ ìdàgbàsókè ìgbèríko dókítà mohammed abubakar ló sọ̀rọ̀ náà jáde ní àná òde yìí nílùú àbújá níbì kan tí wọ́n ti lọ rí ṣe ìfinimọ́ni e, ní ọ̀dọ̀ àjọ tá sí Agricultural Council of Nigeria ARCN mínísítà ló mú àmì ìdánilójú wá pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kò ní fọwọ́ lẹ́rìn o torí pé wọ́n mọ bí nǹkan ṣe ń lọ báyìí látàrí nǹkan tẹ́nu ń jẹ tí ó ti ní owó gọbọi lórí ó ṣàlàyé pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n tún ń ṣe àjọṣepọ̀ pẹ̀lú àwọn lájọ-lájọ kan tí kì í ṣe torílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ pé àwọn lájọ-lájọ yìí ilẹ̀ òkèrè ni làwọn wà láti rí i dájú pé ìpèsè oúnjẹ lórílẹ̀-èdè nàìjíríà yóò wá ní ìrọ̀rùn fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè yìí ni nínú ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n gbà lẹ́nu ẹ̀ tẹ́ kọ sínú ìwé ìròyìn láàárọ̀ yìí mínísítà Mohammed Abubakar ló ní gbogbo nǹkan tó bá gbà ní ìjọba sọ pé àwọn ò fún láti rí i dájú pé wọ́n wá àwọn ìlànà kan tí ó ja owó àwọn nǹkan tó tẹnu ń jẹ tí ó ja wálẹ̀ tí ó sì jẹ́ pé ìjọba wọn ò ní mọ̀ wòran títí títí tó jẹ́ owó oúnjẹ yìí tí ó dúró sí ojú kan tí ò tún ní padà lọ sókè mọ́ tá a bá ṣe ọdún tán mínísítà tún ṣe àlàyé o wípé àwọn ìgbésẹ̀ kan ń bẹ tó jẹ́ pé ìwọ̀nba ni àlàyé rẹ̀ lè yé aráàlú mọ̀ ṣùgbọ́n tí ìjọba ti gún kẹ́sẹ́ báyìí pé lẹ́yìn ọ̀sọ́kà ti bẹ̀ ní so èso rere ní aráàlú gangan náà wọ́n ti mọ̀ pé atẹ́gùn àlàáfíà ó ti mí sí àwọn ní ìgboro ayé nígbà tó ń wọ́n mọ̀ sọ̀rọ̀ ẹni tí ṣe akọ̀wé fún ẹgbẹ́ Agricultural Council of Nigeria ARCN ọ̀jọ̀gbọ́n Garba Sharubutu ló ní àjọ àwọn wọ́n tún kún iléeṣẹ́ tó ń rí sí ètò ọ̀gbìn lọ́wọ́ dáadáa láti rí dájú wípé àwọn nǹkan tí wọ́n fi máa pèsè àwọn oúnjẹ lọ́pọ̀ yanturu àwọn ò fún wọn léyìí tí ó lé ìṣẹ́lùgbẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà tí ó sì jẹ́ kí ọrọ̀ ajé wa kó túbọ̀ fẹ̀jú sí i ó ní àwọn nǹkan tí àwọn èèyàn ń ṣe nídìí iléeṣẹ́ ìwádìí pàápàá àwọn ilé ẹ̀kọ́ tó ń rí sí ìwádìí pàápàá lórí ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti ṣe àwọn gudugudu méje yàyà mẹ́fà láti mú ìdàgbàsókè débá nǹkan ọ̀gbìn lórílẹ̀‐èdè yìí pàápàá wọ́n ní àwọn kòkòrò ajẹokorun léyìí tí wọ́n ti ṣe iṣẹ́ kan wípé àwọn èèyàn náà wọ́n ti rògò nínú àbọ̀ ìwádìí èyí tí wọ́n ti ṣe lọ́dọ̀ àwọn iléeṣẹ́ wọ̀nyí oúnjẹ ń bọ̀ wá pọ̀ lọ́pọ̀ yanturu ní àkókò ọdún èyí tí ń kànlẹ̀kùn yìí mínísítà fún ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè nàìjíríà ni ló ṣe àlàyé bẹ́ẹ̀. tọ́ ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó yẹ tẹ̀lé wa ẹjí á lọ o ìrìn àjò ìròyìn ajá àbálẹ̀ dojú ìwé kẹwàá Vanguard fún tòórọ́ òní bàgẹ́ lábalẹ̀ sí ojú ìwé ìkẹwàá Vanguard pẹ̀lú ìròyìn pẹ̀lú owó iná ọba tí wọ́n kéde wíwọ́n rẹ̀ ìfarani ọmọ Nàìjíríà òun náà lélẹ́yìí o ẹ máa rò ó Adams Gani Adams òun ni ọ̀sọ̀ eléyìí ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ṣe kọ́ ẹni tí ṣe ààrẹ ọ̀nà kákàǹfò gbogbo ilẹ̀ Yorùbá káfàtà Ìbà Gani Adams ti sọ̀rọ̀ sókè lánàá nípa ṣíṣèkìlọ̀ fún ìjọba àpapọ̀ nàìjíríà pé pẹ̀lú owó iná ọba tí wọ́n tún gbowó gorí ẹ̀ yìí àti owó mítà tá a máa fi lo náà ọba tí wọ́n tún mú kọ́ wọ́n láwọn jù gẹ́gẹ́ bí ìgbésẹ̀ àti ní ọmọ nàìjíríà la ibà Gani Adams ní lóòótọ́ súnsúnsúnsún láyé gbà àmọ́ bẹ́ẹ̀ ṣe ń sún ọmọ nàìjíríà súnsúnsúnsún bẹ́ẹ̀ báyìí sún wọn kàn gírí tí wọ́n yíjú padà nǹkan lè padà di wàhálà lórí owó iná ọba àtowó mítà tẹ́ ẹ tún ní kọ́ wọn sí i ṣé ẹ̀yin rántí ṣé ẹ̀ gbàgbé ṣé ẹ̀ gbàgbé ṣé ẹ̀ rántí wípé àjọ tí ń ṣe kò kárí iná ọba nílẹ̀ yìí Nigerian Electricity Regulatory Commission àwọn ni wọ́n kéde pé owó iná ọba ó ti wọ́n o pẹ̀lú ìdá mẹ́tàlé ní ọgbọ̀n ó belenja thirty two point eight percent àti ìdá mọ́kànléní ogún lébeléńjá lórí mítà ìyá ara tẹ́lẹ̀ wọ́n ní owó iná fi thirty two point eight percent wọ́n sí owó mítà fi twenty one point seven percent wọ́n sí pẹ̀lú eléyìí ní ìsìn wọ́n ní kọ́mọ nàìjíríà ó sún ṣòkòtò wọn sókè kí wọ́n sì so lè dẹ́yìn torí pé owó náà wọ́n chai chai nígbà tí àtẹ̀jáde alágbára kan mọ̀ jáde nígun ààrẹ ọ̀nà kakanfò gbogbo ilẹ̀ yorùbá ibà Gani Adams àtẹ̀jáde tí olùrànlọ́wọ́ pàtàkì special assistant lórí ètò ìròyìn sí ibà Gani tí wọ́n fi ọwọ́ sí kẹ́hìndé adẹ́rẹ̀mí ní ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ti gbójú àgàn wo ìjọba pàjáwò wọ ìgbésẹ̀ ìgbésẹ̀ pàjáwìrì tíjọba àpapọ̀ nàìjíríà ti hàn gbé pé ìyà àti òṣì tí ń ta ọmọ nàìjíríà lọ́pọ̀lọpọ̀ ò tí ì tó kí wọ́n tún bá wọn dìkun ẹrù ẹni tó fúyẹ́lẹ̀ tún dìkun yìí o ẹrù ẹni tó ń wúwo pa tó jẹ́ mẹ̀kúnnù ẹ̀ tún ti dìkun àtẹ̀jáde náà ní sí gbogbo àwọn tí ń bẹ nídìí ìjọba pàápàá ọ̀dọ̀jọba àpapọ̀ lókè àtẹ̀jáde ń jáde láti ọ̀dọ̀ Iba Gani Adams sí ọ̀dọ̀ yín pé ẹ róore o nílànà èrò lọ́bẹ̀ ẹgbẹ̀gìrì ìgbésẹ̀ tẹ́ tún ṣẹ̀ṣẹ̀ gbé yìí ṣe ẹ̀yìn òrò wípé yóò tún fi pọ̀ lùpè fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ra kòrò nínú ìlálàṣe tí wọ́n ra bájó nínú ìnira búkúbúkú gbogbo ti bí wọ́n tọ̀ ń wọ́n ayé ọ̀dẹrùn mọ́ lójijì ń tọ́kàn ní pé kẹ́ ẹ tún di òkúta ṣẹ́rù ẹni tó fúyẹ́ wọn owó iná ọba wọn owó mítà tí wọ́n fi ń lo náà báwọn náà yóò tún wọ́n Ìbà Gani Adams <laughs> ẹjẹ́ roore bẹ́ẹ̀ bá ewúrẹ́ tí kì í gé èèyàn jẹ bẹ́ẹ̀ bá sun kàngiri bó bá yíjú padà Ah, yọ dàbí ẹ̀dùn yọ̀rọ̀ bí èwe ìròyìn yẹn ọ̀pọ̀ mo rò pé ó ṣe pàtàkì Gani Adams ń sọ̀rọ̀ mo rò wípé ó ṣe pàtàkì fún ìjọba àpapọ̀ láti tètè gbé ìgbésẹ̀ kánmọ́nkíá lórí ọ̀rọ̀ owó iná ọba àtowó mítà tí wọ́n gbówógùn yìí kí wọ́n dá a padà bí bẹ́ẹ̀ kọ́ aa aa ìròyìn yìí mọ̀ọ́ká díẹ̀ wọ́n kọ́ tó fẹ́ jú kódà ìròyìn yìí ń ranjú ah. èmi yà rọra fílẹ̀ ranjú mọ̀ padà ẹ jẹ́ kí ẹ̀yin náà lọ ranjú mọ̀. ìgbójú ah, ẹgbẹ́ alágbàfọ̀ bí ìròyìn bá fẹjú mọ̀ fẹjú mọ̀ padà jọ. èyí mo ràn yín náà nìyí o. ọ̀dà lára àwọn ìròyìn tó fẹjú láàárọ̀ tòní onáàrin ti ọ̀rọ̀ ti aso kódà ó tiẹ̀ wá rojú koko ni o eh, bẹ́ẹ̀ wà eh. lágbàdo aso ah, tó ti ń dún koko wípé àwọn ìyanṣẹ́lódì pé èdè tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tọ́mọ̀ làwọn ò fi bá wọn sọ̀rọ̀ hmm àwọn tí wọ́n jẹ́ adarí ẹgbẹ́ ASUU lórílẹ̀‐èdè Nàìjíríà èyàn Academic Staff Union of Universities náà ni wọ́n tún ti bẹ̀ sí dúnkokò báyìí mọ́ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà wípé èdè tí wọ́n gbọ́ làwọn ò tó fi bá wọn sọ̀rọ̀ pé ìyanṣẹ́lódì èyí tí àwọn ti mú àsọ̀rọ̀ dé bá nítorí wípé àwọn nífẹ̀ẹ́ orílẹ̀‐èdè bàbá wa Nàìjíríà tí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n sì wá ya aláìlóòótọ́ ìdínú tó fi jẹ́ pé gbogbo àdéhùn táwọn jọ jókòó rẹ̀ táwọn jọ buwọ́lu ìwé àdéhùn ìjọba àpapọ̀ nàìjíríà buwọ́lùwé àwọn náà tún buwọ́lù ìwé èyí lọ́fàá o táwọn sọ pé yes wọ́n ti sán láti dá àwọn lóhùn àṣé wọ́n kàn gbé àwọn gorí ẹ̀sìn ayan ni ẹgbẹ́ yìí ni wọ́n sọ wípé ìfanilétí ọlọ́jọ́ mọ́kànléní ogún twenty one day ultimatum ni làwọn ò tún fún ìjọba báyìí láti jẹ́ kí wọ́n rí ṣe àdéhùn táwọn jọ ṣe kí wọ́n sì dáhùn fún àwọn ìbéèrè tí àwọn jọ jẹ́ òòlé lórí nínú àdéhùn èyí tí àwọn kọ sílẹ̀ náà ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ ASUU Emmanuel Osodeke ọ̀jọ̀gbọ́n ni ó sọ̀rọ̀ ní àná nílùú Àbújá wípé ẹ mọ̀ wo nǹkan o ẹ̀yin oníròyìn wọn ní kì í tètè bínú ọmọ àlèyàn nífà ẹ wo nǹkan tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tún ṣe é fún wa nítorí pé wọ́n rò pé múgùn ni wá ni nígbà tá a jọ jókòó àdéhùn akọ ìwé kì í sọ̀rọ̀ ẹnu lásán káàbà sọ pé bá a bá ti sọ̀rọ̀ tán o àtẹ́gùn ti fẹ́ dànù ni gbogbo ń tá a jọ sọ ọ̀nbẹ nínú ìwé wọ́n sì buwọ́lùwé àwa náà buwọ́lùwé àmọ́ ìjọba kọ̀ wọn ò fẹ́ mú àdéhùn tiwọn kí wọ́n mú ṣẹ nígbà tí ó mọ sọ̀rọ̀ sí i ó ní àwọn táwọn jẹ́ adarí ẹgbẹ́ asuu àwọn ò tún pé pàdé mi ìní lẹ́yìn tí ọjọ́ mọ́kànlélógún yìí tó bá ti pé àwọn ó pè wọ́n pé yes ẹ wá jẹ́wọ́ kọ́tẹ́ ń fún ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà nítorí pé wọn ò gbọ́ èdè míì jò pé kẹ́ ẹ yanṣẹ́ lódì kẹ́ ẹ daṣẹ́ sílẹ̀ ni àmọ́ èyí tí ó jẹ́ pé àwọn mú àsùrọ̀ dé bá ní december twenty three lọ́dún twenty twenty bí ìgbà tó jẹ́ pé wọ́n pe àwọn ní ọ̀bọ ni ṣùgbọ́n àwọn èsì ọ̀bọ àwọn nífẹ̀ẹ́ orílẹ̀‐èdè nàìjíríà ni o wọ́n ní ìyanṣẹ́lódì làwọn mọ̀ọ́mọ̀ mú àsùrọ̀ dé bá patriotically english hmm, bí wọ́n ṣe kọ́nù òṣòdẹ̀kẹ́ ló mú àsọyànrọ̀ wá pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà owó kan táwọn jọ buwọ́lù twenty two point one two seven billion naira tí wọ́n sọ pé àwọn ti buwọ́lù o pé owó gbèsè táwọn jẹ àwọn ni pé àwọn ti san thirty billion naira fún báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni o àtijọba àpapọ̀ nǹkan kan owó ti dejò owó ò ṣeé mú mọ́ ní báńkì ní Central Bank of Nigeria wọn ò tí ì gbé owó ń bòde fún àwọn tá a wá lẹ̀ wá ń tàn wọ́n nínú ìpàdé táwọn sì jọ jókòó yìí pẹ̀lú mínísítà fún ọ̀rọ̀ òṣìṣẹ́ dókítà Chris Ngege gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí ń bẹ láàrin àwọn ASUU o àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni a sọ pé ẹ jẹ́ káwọn sọ ẹ sòótọ́ kẹ yóò fò kí ó ń kákò ká mọ ní tí bá ń rùn lẹ̀ gbogbo tí bá ń dòyìn ẹ̀kọ́ ó ní ẹnu wọn ń dùn níbi ìpàdé ó ní àṣẹ wọn ń pe àwọn pé mógò lẹ́yìn máa jó lọ mọ̀ ń wẹ̀yìn rẹ̀ àmọ́ báwọn jẹ́ mógò báwọn ò jẹ́ mógò ọjọ́ mọ́kànlélógún míì làwọn tó ti fún ìjọba àpapọ̀ yìí kí wọ́n gbé owó ìbòde kí wọ́n san o àwọn ọ̀tọ̀rọ̀ bára owó tí wọ́n jẹ àwọn làwọn ń béèrè lọ́wọ́ ìjọba ìròyìn ọ̀hún tó gùn nánánáná hmm. ẹ wo àkàdé ẹ àmójúkú hmm. ká má bàa dá láṣẹ jù. àbí hmm. ó ẹ tún ń ṣó ìrìn àjò ìròyìn náà la sì wà lẹ́nu ẹ̀ lójú ìwé kẹta punch fún tòórọ̀ yìí o ni wọ́n kọ̀ròyìn tí baba Gumi tí wọ́n sọ bí ọ̀rọ̀ sí àwa sì ti fún yín lákòrí ẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ rèé àgbà ìsìn Islam ni Sheikh Ahmad Gumi ti sọ̀rọ̀ sígboro ayé pé àwọn kọ̀lọ̀rọ̀ sí agbébọn tá a mọ̀ sí bandit wọ́n ṣe tán àti kó nǹkan àjà búkúbúkú ọwọ́ wọn lẹ̀ bíjọba náà bá ṣe tán àti pètè ètò ẹ̀kọ́ tó yè kooro fún wọn tó ń ti nǹkan ìgbálálà nínú ayé basic amenities tí ó jẹ́ káwọn uh, fúlàní darandaran tí ń bẹ́ ń ti bútòrò nàìjíríà pàápàá lápá òkè ọya nàìjíríà kí wọ́n kó nǹkan àjà sílẹ̀ bàbá Gumi ń sọ̀rọ̀ yìí lásìkò tó lọ rèé ṣàbẹ̀wò pàtàkì kan sí ibùdó tí wọ́n pè ní Sheikh Uthman bin Fodio eléyìí tí ó ibùdó tí wọ́n ti máa kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ní apá òkè ọ̀yà ńbẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún ní sheik gumi mosque foundation limited ni wọ́n gbọ́ bùkátà rẹ̀ pẹ̀lú owó tùlù wọ́n ní ó wá súnmọ́ agbègbè tí wọ́n ti ń darán jẹ grazing reserve ti ń bẹ ní kagako àti abúlé kohoto níbi tí wọ́n ní wọ́n kọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún sí bàbá sheik ahmad gumi ló sì gbọ́ bùkátà ilé ẹ̀kọ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ náà ńgbà bàbá òun débẹ̀ láti sọ̀rọ̀ ẹnu ẹ̀ ó ní ẹ̀wọ̀ àti ẹ̀dúpẹ́ fún àṣeyọrí iṣẹ́ yìí ilé ẹ̀kọ́ la pé ibùdó ìmọ̀ kọ́ọ̀yàn òun náà ni bàbá Gumi ní ẹ̀wọ̀ dípò etí ìjọba àpapọ̀ Nàìjíríà fi ń ná owó túùlù láti máa fi ra nǹkan ọjà ńláńláńláńlá fáwọn ọmọ ológun ilẹ̀ yìí irúfẹ́ owó bẹ́ẹ̀ wọn ò ṣe darí ẹ̀gbà àti máa gbọ́ bùkátà kíkọ́ ilé ẹ̀kọ́ àtàwọn nǹkan amáyédẹrùn fáwọn tí wọ́n ń bínú lápá òkè ọya ọ̀hún tí ó sì sọ̀rọ̀ àwọn di kọ̀lọ̀rọ̀ sí ó ní tẹ́mi rò ní wọn àbá la ṣe kó dànù ẹnìkan yìí kálábà dànù bàbá ọ sọ̀rọ̀ ọfà kò mọ òkun ẹ̀ yọ ó ní mọ́lọ́rì bá àwọn ará bí nínú igbó ni èyí wọn àwọn báńdíìtì ọ̀hún mo sì bí wọn pé kí gan ni bí yín nú tẹ́ fi kó nǹkan jà tẹ́ fi hàn lù léèmọ̀ wọ́n ní à kò sí nǹkan tí ń bí àwọn nu ju pé bíjọba bá ṣe tán láti dá ilé ẹ̀kọ́ sílẹ̀ fún àwọn ọmọ àwọn láti máa kẹ́kọ̀ọ́ yè kooro lákọ̀ọ́yè àti àkọ́yè àwọn ò ní bínú mọ̀ àwọn kó nǹkan jálẹ̀ èyí ò nìkan wá kọ́ o bí ìjọba bá tún pèsè àwọn nǹkan amáyédẹrùn tí gbẹ̀mìíró basic amenities basic facilities fún àwọn láti máa fi ṣe yàtàyòtò àwọn ọjà wọ́n nínú pa kúkúrú lónìí pa gúngùn lọ́la kò sèrè táwọn náà gbà ń bẹ́ẹ̀ bàbá gumi nígbà mo gbọ́ eléyìí ara mi sì sílẹ̀ pẹ̀sẹ̀ mo ní ọ̀dà o jẹ́ n kúkú lu àsìkò ìkójáde ilé ẹ̀kọ́ tí a kọ́ yìí kí n fi ju iṣẹ́ ọ̀hún sí ìgboro kétí ẹ̀ ní yẹ kọ́gbọ́kọ́gbọ́ kí wọ́n sì mú lò èyí ò ní di ìjọba lákòótán bàbá níjẹ́ ẹ jẹ́ mọ̀ pé mo sọ̀rọ̀ kánjò ní tí wọ́n ní kí n mórí wá kí n fọrùn lẹ̀ wọ́n ní mo sọ pé bí wọn ò bá tètè ẹ̀ dáhùn ìbéèrè àwọn bandits kọ̀lọ̀ sí agbébọn yìí ó ṣeé ṣe kó mọ̀ sí ti ọ̀jẹ̀ Nàìjíríà mọ́ a a a n tí mo sọ kọ́ ọ̀rọ̀ tí mo sọ ẹ yí mọ́ mi lẹ́nu ni o èyí o bàbá gumi bàbá gumi ni èmi ò sọ pé there will no be there will be no Nigeria ẹ̀yin mi sọ bẹ́ẹ̀ I didn't say that English n tí mo sọ ni pé bá a bá fi àwọn tí wọ́n ń jẹ́ kọ̀lọ̀rọ̀ sí agbébọn yìí tá a fi wọ́n sílẹ̀ láì tètè wá ojútùú sọ̀rọ̀ wọn bí wọ́n bá yíra padà báyìí wọ́n ó di terrorist ni o tí í ṣe àwọn agbésùnmọ̀mí tààrà ẹ̀ tún wá àwọn darandaran tẹnu ń kùn àwọn herdsmen bá a bá tún fi àwọn eléyìí náà lẹ̀ tá a tètè ṣe ń tó yẹ ká ṣe nípa gbígbọ́ tí ń dùn wọ́n lọ́kàn báwọn náà bá e yíra padà tí wọ́n di alákatakítí ẹlẹ́sìn ah religious terrorism láàmú pèsè ẹ tiwọn náà o wọn ó sì dá nǹkan rú kọjá níta lérò ntẹ̀mí sọnù tí wọ́n fi ní mu pé kò ní sí nàìjíríà mọ́ bí wọ́n bá tètè dáhùn ìbéèrè àwọn báńdíìtì ìròyìn ń jù báwọn lọ ọ̀pọ̀pọ̀pọ̀ ọ̀fẹ́ pọ̀ pa mọ̀ká tí ń tin ní bẹ̀ torí yín ni o. ajá balẹ̀. Oga John, how you think buy all these things? cut soap for me now <laughs> Now, mr bode our corporate neighbor call me say why are they carry cash up and down He say axa mansard money market fund They give confirmed returns where i go fit use cash out wella so if i can't put my money inside now and i won't use my money later hope say dem no go dey tell me stories Oh, <laughs> axa mansard now trusted international company where they over fifty countries their style na transact and. and go sharp sharp you don withdraw your money and you go still earn. omo oga john na you o. na axa mansard investment jare if i wan save i fit buy investment from other companies from their one-stop shop with no wahala at all. with axa mansard investments you don't have to give up your convenience for earnings you can have it all visit www.axamansard.com forward slash investments or dial star 987 star 2 hash to get started today please read the prospectus and where in doubt, consult your fund manager or any other professional advisor for guidance before subscribing. Christ Apostolic Church Canaanland Ìlúpéjú Estate Àkóbọ̀ Ìbàdàn ló tún ṣàgbékalẹ̀ àjọ̀dún ìsọjí twenty twenty one church anniversary revival pẹ̀lú àkórí ẹ̀ ní òru náà ọba kò lè sùn the king could not sleep Esther six one bẹ̀rẹ̀ láti Monday fifteen sí Friday nineteen oṣù kọkànlá November ọdún twenty twenty one tá wà yìí láti Monday sí Thursday aago márùn ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ ni o Friday nineteen aago mọ́kànlá lẹ́ títí di àfẹ́júmọ́ ọjọ́ kejì àwọn tí Ọlọ́run máa lò ní prophet Akínọlá Fáṣàwẹ̀ prophet Timothy Ọlálẹ́kan pastor David Ọlájídé DS àkó bọ̀ pásítọ̀ gbẹ̀ngà owó ni kókó great pastor olórí ẹ̀rí evangelist adébáyọ̀ glorious wòlíì olókìkí àgbáyé ni prophet and evangelist ezekiah olúbóyè ọ̀ládẹ́jì jp general evangelist cac worldwide lólùgbàlejò àgbà counseling adé tún máa wà fún gbogbo èèyàn tó bá fẹ́ rí bàbá ọlọ́run àpọ́stélì babalọ́lá ó máa dábìrà láyé gbogbo nípò ti pẹ̀dá nítorí pé gbogbo aláàánú rẹ kò ní lè sùn títí yóò fi ṣe ọ́ lóore tó o bá wá ire ayé rẹ ó tẹ̀ ọ́ lọ́wọ́ nítorí wípé ẹnu olúwa ló sọ bẹ́ẹ̀. Temitop furniture ilé ẹrù fáwọn mọ̀nàmọ́ furnitures tó jẹ́ tilẹ̀ yí àtàwọn tá a kó wọlé látòkè òkun lónìí ẹ wá jìfà òpin ọdún ní Temitop furniture pẹ̀lú owó bíntín èyíkéyìí furniture tó bá wù yín lẹ́ máa gbérelé nínú end of the year promo tó ti bẹ̀rẹ̀ báyìí báwo lẹ ṣe ń fẹ́ sí local and imported chairs local and imported dining set center table tó fi mọ́ center rug tó ń kí àlejò máa wọlé máa rọra àwòdámiẹnu wardrobe tó fi mọ́ bẹ́ẹ̀dì tí múni sunrun ayọ̀ wine bar àti bar stool lóríṣiríṣi àràǹbarà kitchen cabinet ń bẹ ní Temitop furniture tó bá wá jẹ́ office furniture lẹ́fẹ́ executive chairs and tables tó fi mọ́ conference chairs and tables gbogbo àwọn ẹrù wọ̀nyí ń bẹ ní temitop furnitures latest arrivals ni ó kọjá bẹ́ẹ̀ bọ́dún ṣe wá lọ sópin yìí owó ìdákọ̀mú lẹ́ máa fi ra èyíkéyìí furniture tẹ́ bá ń fẹ́ o ẹ kàn sí temitop furniture lónìí ní sẹ̀gẹ̀lú bus stop beside town hospital iwo road ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 080 3473 0506 tàbí 080 2323 7731 temitop furniture débẹ̀ kóra tó wù ẹ́ pẹ̀lú owó bíntín wá akérò sáré bá ń pe nọ́mbà yìí lórí fóònù rẹ tó ṣẹ̀ṣẹ̀ rà. ó ní ngbà. àwàlẹ́ ò ti ń fẹ́ wọ́. ṣebí tán náà lọ sọ fún mi pé fẹ́ rà lánàá. ẹ bẹ́ẹ̀ ni ó kù díẹ̀ kí n débi tí n ti rà á ni mo gbọ́ polówó ilé ìtajà fóònù kátẹ́ mo bá gbé bọ́ọ̀dì ó di mọ́kànlá bí mo ti wo bẹ̀ lọ́ọ̀kan àyà mi là kàràkà torí àwọn ìyálàyà fóònù tí mo rí táwọn èèyàn mú jáde láti bẹ̀ owó tó wà lọ́ọ̀ mi lọ́dẹ̀ dínkù díẹ̀ díẹ̀ lóṣooṣù fódìdí oṣù mẹ́fà gbáko lèmi náà bá yá mú èyí tí wọ́n máa fi ká tẹ̀. ọ̀dà bá ń wé tí ọ̀rà tó wọ̀ mí yìí. málòkù ti ń bẹ lọ́wọ́ rẹ lọ ká tẹ̀ bó o sì gba tuntun àyànrán mo gbé bẹ̀rí ọwọ́ méjì fẹ́yàn kan ọ̀gá ni kátẹ́m ní tòótọ́ bítímù làwọn èèyàn ń wọlé sí kátẹ́m phone store tó wà ní suite three and four god delight plaza mọ́kànlá roundabout ìbàdàn telephone zero seven zero one seven one seven one seven two four. pẹ̀lú owó chikini ìwọ náà lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sọ̀rọ̀ tó wọ̀ ọ́. àjọ̀dún ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀njọ whole life bible church incorporated tó kò ẹjẹ́ àjọ fòfáyọ̀ hallelujah àkórí àjọ̀dún ni lílọ sínú ògo moving forward into glory ọjọ́ kẹtàdínlógún sí ọjọ́ kọkàndínlógún oṣù yìí ni ibi àjọ̀dún life and power grand kilometre twenty one ìbàdàn ìwó express road ilé egbon lagelu local government ìbàdàn aago mẹ́rin àbọ̀rọ̀ lẹ́ ọjọ́ wẹ́ẹ̀dì àti tọ́ọ̀dì lásìkò àjọ̀dún ṣùgbọ́n lọ́jọ́ friday sí sunday aago mẹ́jọ àárọ̀ làjọ̀dún ọmọ gbìnàyà níbẹ̀ ni bishop àti olùṣọ́ àgùntàn níyì àti lydia ọ̀nà lápò ti mọ gbàdúrà fún gbogbo olúkúlùkù ọkàn gẹ́gẹ́ bí alámòjútó àgbà bishop jb adéyẹmí wòlíì káyọ̀dé ajírọ̀ tútù pẹ̀lú pásọ gbadé òjò àtàwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn ó ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ táwọn success singers àti whole life choir ó sì máa kọrin ògo ẹ wá pẹ̀lú ara ọ̀rẹ́ àti ojúlùmọ̀ kádìjọ wọnú ògo lọ lórúkọ jésù you are all invited to silver jubilee celebration of whole life bible church incorporated at life and power ground kilometre twenty one ibadan wo express road iléegbọn lábẹ́lẹ́ local government ibadan you shall be blessed jesus name jesus name jesus name jesus name. náà ò jẹ́ tí ìmọ̀ náà tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́. revolution plus property ló ní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra rẹ̀. ó oh, yes. ààyè lè yí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ọjọ́ kàrúndínlógún oṣù kìnnàdún twenty twenty two january fifteen twenty twenty two. bẹ́ẹ̀ bá ti ra lẹ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta ṣímẹ́wá ìbàdàn àbújá àti port harcourt tẹ́ ẹ sì san twenty thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yóò bíi àpò rẹsì òróró èlò sẹbẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àtiyọjú sí ayé ìparí ọdún revolution plus property kó pọ̀ kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àdúró yóò kájọ ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lówó mu. amor. ó tún ti pẹ́ o. fún ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún ni. tí àkórí rẹ̀ ń jẹ́ kò sí gbèǹdéke mọ́. no more limitation. ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún. tí ìjọ CAC ṣàgbékalẹ̀ rẹ̀. tó mọ̀ ń wáyé ní babalọla international memorial miracle car. ìkejì-arakejì ìpínlẹ̀ ọ̀ṣun. máa bọ̀ wá darapọ̀ nínú ìpàgọ́ àdúrà tọdún yìí. fún ìgbàlà pípé ìwòsàn ìtúsílẹ̀ àtàlùyọ rẹpẹtẹ. wá gbọ́ ilé house máa di ṣíṣí fún ìgbà kejì. lákòókò ìpàgọ́ àdúrà yìí ẹ̀ẹ̀mẹta ni ṣíṣí rẹ̀ lọ́dún. bákan náà odò tí àpọ́sù babalọla yà sí mímọ́ yóò di ṣíṣí lẹ̀ gbàdúrà ọjọ́ wednesday thursday àti friday ọ̀sẹ̀ yìí ni o. àwọn olórin ẹ̀mí bíi bísí aláwìyé àlùkò lẹ́kọ̀ọ́ rẹ̀ mí lẹ́kọ̀ọ́ ọmọ dáfídì elijah akíntúndé ọlọ́run kò sọ bẹ́ẹ̀ olúwa ló ní bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bí yóò mọ forin ẹ̀mí jíṣẹ́ ìgbàlà pẹ̀lú àwọn wòlíì ọlọ́run alààyè pastor friday andansi assistant camp coordinator prophet olúwalọ camp coordinator prophet hezekiah o ọládèjì general evangelist cac worldwide pastor so ọládélé president cac worldwide dájúdájú ìyanu alẹ́ ní gbèǹdéke yóò farahàn nú ayé rẹ̀ gbogbo òbí o ọ̀rọ̀ aràn lára ọmọdé lágbára o aràn lè wà lára ọmọdé fún ìgbà pípẹ́ láì fi àmì kankan hàn. bẹ́ẹ̀ni àkóbá làǹlà nísìnyí máa ń ṣe fún ìlera ẹ̀kọ́ àti ìgbáyégbádùn ọmọdé. ní ọmọ ẹni ṣe gbọ́dọ̀ lo oògùn aràn la ṣe tún gbọ́dọ̀ dènà ìtànkálẹ̀ rẹ̀. ìdí rèé o tí ìjọba omi tuntun nípínlẹ̀ Ọ̀yọ́ fi ṣètò àkànṣe ọjọ́ táwọn ọmọ wa ó lo oògùn aràn. àwọn ọmọ ọdún márùn-ún sí mẹ́rìnlá ló sì kàn àwọn olùkọ́ àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ni wọ́n lo oògùn aràn náà fún wọn ọ̀fẹ́ sì ni. látọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ ẹtì jímọ̀ ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ yìí. kí gbogbo àwọn ọmọdé tí kò sí nílé ìwé ó lọ rè gba tiwọn nílé ìwé tàbí ibùdó ètò ìlera tó bá súnmọ́ wọn. kóbì kọ̀ọ̀kan ó rí i wípé ọmọ jẹun dáadáa kí wọ́n tó rí ilé láwọn ọjọ́ náà. ṣe ojúṣe rẹ o ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba àpapọ̀ fétò ìlera láti pàṣẹ ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú àtìlẹ́yìn evidence action. bó ṣe lákàtí dra ìjọ ìbùkún ni èjìkájọ yayò ìkórè ọdún kejì ccc goshenland cathedral àkóbọ̀ ìbàdàn sunday november fourteen láòṣìdè ìkórè tá a pè ní ìdàpọ̀ ẹ̀mí mímọ́ láago mẹ́wàá òwúrọ̀ monday fifteenth november symposium by five pm with pastor amos olúwọládélé presiding pastor people of testimony christian center tontoni irú ètò lọ́sẹ̀ ìkórè bíi ìṣọ́nà ètò àwọn obìnrin rere ètò àwọn ọ̀dọ́ wednesday november seventeen sí friday november nineteen ní ìsọjí alágbára aláago mọ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ pẹ̀lú assistant venerable super evangelist eo adéwálé venerable honourable super evangelist noah ikumẹ́yìn lọ super evangelist jẹ́dì nunayo friday november nineteen ní àṣálẹ́ yìí láago mẹ́rin ìrọ̀lẹ́ sáago mẹ́sàn-án àṣálẹ́ twenty six goshenland choir florence t taiwo alara túndé àpáta eh, eh, ọjọ́ ológun sunday november twenty one láṣẹ̀dúpẹ́ ìkórè táwọn sì tajà ìkórè super evangelist emmanuel akíbalẹ̀ fnse lólùgbàlejò nínú àgbàlá ìjọ celestial church of christ goshenland cathedral general gas kọ́lápá ìṣọ̀lá gra àkóbọ̀ ìbàdàn ìgbìmọ̀ ìkórè lónìí ẹ̀wọ́ kájọ yáyọ̀ ìdàpọ̀ ẹ̀mí mímọ́ gbogbo ọlọ́kọ̀ èrò nípínlẹ̀ ọ̀yọ́ ẹ yá mi létí yín o. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ní sọ fún yín pé ìfọkànlẹ̀ gbogbo awakọ̀ èrò àtọkọ̀ yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí micra bus itasi luxurious bus àtàwọn tírélà láwọn ibùdókọ̀ gbogbo ọ̀sẹ̀ méjì gbáko ni ó sì fi wáyé o. ká lè ọkọ̀ èrò àtàwọn awakọ̀ tí ń bẹ nípínlẹ̀ ọ̀yọ́ láti dènà náírà owó ìtanràn ẹ tètè kàn sáwọn ibùdókọ̀ wa níwò road mọ́kọ́lá àpáta bẹ̀rẹ̀ ẹlẹ́yẹlé ọjọ́ kẹ̀ẹ́dá fọ́ọ̀mù yìí padà pẹ̀lú ẹ̀dà driver's license voter card tàbí national id card yín níbẹ̀ làwọn elétò ìfowópamọ́lẹ̀ ó ti yà fọ́tò yín bẹ́ẹ̀ sì tẹ̀ka sórí ẹ̀rọ ayélujára kí wọ́n tó fún yín níwèé pélébé tẹ́ẹ̀mù lọ sọ́fíìsì oritma ní secretariat tí wọ́n ti kọ́ńbọ́ọ̀kì àràgbá yamuyamu ìsìn ọjọ́rùú wednesday méje ṣílò èyí tó gbẹ̀ fọ́dún tá a wà ń bẹ̀ yìí èyàn seven wednesday ṣílò service láago mẹ́sàn-án òwúrọ̀ sáago méjì ọ̀sán bẹ̀rẹ̀ láti november seventeen sí december twenty nine lẹ́yìn ìgbà náà ni crossover and watch night service yóò tẹ̀lé lọ́jọ́ ẹtì friday december thirty first láago mẹ́sàn-án alẹ́ títí dàgò kọ̀ọ̀rọ̀ ní rock of ages cns bible church ológèdè estate new garage nílẹ̀ ìbàdàn lábẹ́ àkóso bàbá wa àti màmá wa apostle and prophetess co àjànàkú general overseer and spiritual moral in charge tòun tọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ ọlọ́run mìíràn náà ni ó tún wà ń kalẹ̀ tàwọn olórin ẹ̀mí lọ́lọ́kọ̀ òjèjì pẹ̀lú àkòrí àkókò ìkórè John four thirty five wọ́n ní gbogbo ẹni tó fomijé fúrúgbìn ó dájú wọn ó fayọ̀ ká àsìkò ìkórè rẹ̀ dé tiwọn náà yóò kórè ohun gbogbo tó tún kórè àdúrà tó ti ń gbà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọdún máa bọ̀ sínú ìjọ rock of ages cns bible church ológẹ̀dẹ̀ estate new garage nílẹ̀ ìbàdàn níbẹ̀ lọ́lọ́run ó ti ṣe tiẹ̀ náà láṣẹ pé lọ́dún yìí seven wednesday shiloh service tó kẹ́yìn fún tọdún yìí ibẹ̀ máa ti kájọ àdúrà Edu Consult is a teach again, your certified school of preliminary studies. Edu Consult is inviting interested candidates who desire to obtain national technical certificate, advanced national technical certificate, national business certificate, and advanced national business certificates awarded by NAPTEP to register through Edu Consult for technical certificates for technology and engineering programs, as well as business certificates for business management and administrative programs programs. These programs are equivalent to ordinary national diploma, OND, national certificates of education, NCE, and others. At Edu Consults, we conduct academic arrangements for all NAPTEL programs as approved by the board. NAPTEL certificates are internationally recognized and globally acceptable for academic purpose, work purposes, and immigration purposes. You're therefore enjoined to register today for your NAPTEL programs at Edu Consults, Communication House, Fast Fast Junction, Old Old Road, Ibadan. Telephone 0813-543-0382. Edu Consult. Together, we soar high. The Bible says men ought always to pray and not faint. bẹ́ẹ̀ni ìdí nìyí tí Methodist Church Nigeria fi ń pè ọ́ síbi ìpàdé àpapọ̀ ẹgbẹ́ ìdàpọ̀ ọkùnrin nílẹ̀ Nàìjíríà ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n rú ẹ̀ twenty fifth National Men's Fellowship Conference tag men arise watch and pray ẹ̀yin ọkùnrin ẹ dìde ẹ máa ṣọ́nà ẹ sì máa gbàdúrà èyí tí ó mọ wáyé láti ọjọ́ thursday ọjọ́ kejìdínlógún títí di ọjọ́ monday ọjọ́ kejìlélógún eighteen to twenty second november twenty twenty one venue methodist cathedral agbeni ibadan host methodist archdiocese of ibadan come and receive fresh infilling of the spirit of grace and supplication announcer Most Reverend Olumuyiwa Odejai, Archbishop, Archdiocese of Ibadan, and Sir Dr. Kende Oladeji, President, Men's Fellowship, Archdiocese of Ibadan. Jesus is Lord foundation kan àròtún rí. second anniversary life plus foundation international ìlú ìbàdàn ní títì. àgbáríjọ gbogbo mẹ́gbẹ́ life plus foundation international jákèjádò orílẹ̀-èdè yìí ń gbé gbogbo ènìyàn síbi second anniversary life plus foundation international ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣeyí abiodun makinde àwọn àlejò pàtàkì ni professor kaz garba professor ọ̀nàdélé ayọ̀wọlé professor ike ajani Doctor abib ọ̀nàmítóyè àti dr olùyẹmí fásinà àwọn orí adéjọ́ náà ni bàbá àwọn kábíyèsí his imperial majesty ọba nàmídìí adéyẹmí ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ àti olúbàdàn ti bí ìbàdàn àjẹ ògúngún ní sọwá ọba sálù adétúnjì labudọ ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì light plus foundation international ẹ̀ lọ́ra ti yín bẹ́ẹ̀ ó máa wáyé ní saturday december fourth twenty twenty one ní kakanfo up just be ring road ìbàdàn láàgọ́ mẹ́wàá òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six second and University life plus foundation international. èmi ò rí bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀. let your power flow in this place. of mercy, the God of Abraham, Jacob, and Isaac, the merciful God Himself has spoken. He said, He's ready to bless you, bless your work, bless your home, bless your womb. He's ready to answer all your long time prayers. Lóòótọ́ ló yẹ kó o ti rí àánú gbà lórí àwọn àdúrà ọjọ́ pípẹ́ yẹn. Ìdí gangan nìyí tí Ọlọ́run àánú fi ní ká gbé ìpàdé deal for mercy kalẹ̀. Lọ́jọ́ Tuesday ọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá ọdún yìí Tuesday sixteen November twenty twenty one at MOV twenty one event center by Adeoyo junction ring road Ibadan ninety minute prophetic prayer meeting meeting lunch hour with our maker between ten pm and one thirty pm. ìpàdé àdúrà yìí wà fún gbogbo àwọn tó ti ń gbàdúrà lórí nǹkan kan fún ọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n tó ń lọ́tìkọ̀ àwọn tíṣẹ̀lẹ̀ ti gbomi lójú wọn àwọn táyé dádúró bí omi adágún. join people of prayer at this meeting and mercy will make it done ministry big bolaji and the old pastor isaiah o alade jp son of prophet with other anointed men of god for prayer and counseling call 0802 8295 998 jesus await you. Oh. Oh my. dídùn dídùn ní ìrántí olódodo ní ìrántí ogún ọdún tí màmá wa Mariam Fọlákẹ́ Jayéọlá Àbákẹ́ fi ayé ìsílẹ̀ lọ́sùn láyà olùgbàlà ẹni tí ó jáde láyé ní ọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá ọdún two thousand and one olóògbé Fọlákẹ́ Àbákẹ́ ìwọ lọmọ ọlọ́kọ̀ nílé ìṣẹ̀rí iwájú ọlọ́kọ̀ tó ń ṣòwò ẹ̀yìn ọlọ́kọ̀ tó ń sùn èjìgbà àlẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ tó ń yìn yẹ̀rìyẹ̀rì lójú omi ká fọwọ́ wá ká fàjẹ̀ wá ká fọ ògèdègèdè ọwọ́ wa kọ̀ nílé ìṣẹ̀rí ìrẹsà ọmọ bá dún ẹkọrọ ọmọ dúdú lẹ̀gbọ́n pupa làbúrò fènìsí òun fènìsí níbi ìrẹsà nínú wọl lè mú mépo wá níyàmọ wọn lára a kì í gbowó ọkọ̀ lọ́wọ́ akẹ́sàn-án a kì í gbowó ọkọ̀ lọ́wọ́ ṣẹ̀rì akẹ́sàn-án lọ́lọ́kọ̀ ìṣẹ̀rì lolómi ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ akẹ́sàn-án ó dọ̀run alákejì máa sùn láyà olùgbàlà títí ọjọ́ àjíǹde olùkéde ọ̀túnba kàmí jayéọlá fún gbogbo ẹbí. Jerusalem tọrùn orí mi ìlú mi ilé mi bí n bá kú the kingdom of god gospel mission international twenty twenty one annual convention ó tún ti kó ọdọọdún lolúwa máa ń ní ètò tó ga jù níre fún gbogbo oníkojúpo lórílẹ̀‐èdè nàìjíríà àkòrí tọdún yìí olúwa yóò sì nu omijé gbogbo nù kúrò ní ojú wọn. gbọ́nà kíni pọ́ lẹ́kùn kíni lé omi lójú rẹ̀ ròròrò ipò wololé tọ̀ba ìrìnàjò olúwo ọ̀tọ̀ náà la kí ló ń rere tó ń fẹ́ táyé fi ń lọ lójú àìtẹ́gbẹ́tọ́gbà oníbísí àgàn lórí gbogbo ìṣòro tí dẹ̀ dá láàmú tí ò tí ì rọ́nà àbáyọ. pakitimẹ́lẹ̀ kó darapọ̀ mọ́ twenty twenty one annual convention alágbára yìí níbi tí olúwa yóò ti nu omijé gbogbo nù kúrò lójú rẹ àpèjọ yìí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kọkànlélógún oṣù kọkànlá títí ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá twenty first november to twenty eight november twenty twenty one. tààrọ̀ tọ̀sán talẹ́ làdúrà. àwọn ẹni àmì rírọ lọ́run tí nẹ̀mí máa ń jò gẹ́gẹ́rẹ́ nú ayé wọn tẹ́ bá pàdé ńbẹ̀. evangelist mo salako. prophet samson olúwamọ́dẹ́dẹ́. prophet matthew raimi àtọ̀pọ̀ woli. the world salvation miracle praise Baba woli ezekiel salawu general overseer lólùgbàlejò gbogbogbò. má gbàgbé ìbòjúbomú tó máa ń bọ̀ kggm camp ọba morotan ni wọ́n ti wáyé o jésù lolúwa. ajá balẹ̀ ajá balẹ̀. ọ̀dà àbáhùn ajá balẹ̀ ó mọ̀ ń tẹ̀ síwájú ń tẹ̀ ní o gẹ́gẹ́ bá a ṣe kọ ìwé rẹ̀ ọ̀rọ̀ lórí ti covid-19 òun náà ni ìròyìn èyí tí mo fẹ́ mú kà látinú ìwé ìròyìn daily sun láàárọ̀ tí ò ní léyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ṣe ìkìlọ̀ tó lágbára fún àwọn èèyàn tí ń lọ gba ayédèrú ìwé ẹ̀rí pé mo ti gba abẹ́rẹ́ covid-19 àtàwọn tí ń fún wọn àtàwọn tí fún wọn ní olúwọlé ìwé ẹ̀rí pé kí wọ́n sọ àgbéjẹmọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó ti kìlọ̀ fún àwọn tí wọ́n ń ṣe black market ìwé ẹ̀rí èyàn vaccination fún covid nineteen wọ́n ní ọjà tolúwọlé tí wọ́n ti ń lọ rèé ráyè ó ní kí oníkálùkù wọn kí wọ́n sọ àgbéjẹmọ́wọ́ ni o torí pé ó ti gbilẹ̀ jù káàkiri orílẹ̀-èdè nàìjíríà ẹni tí í ṣe alága ikọ̀ àwọn èèyàn tí wọ́n ń tọpinpin bí ọ̀rọ̀ covid-19 bó ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà boss mustapha ti tún ṣe akọ̀wé sí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè yìí èló sọ̀rọ̀ náà tariwo tariwo ni pé ẹ ẹ wá gba ni ẹ làjà ni kẹ́ẹ̀túmọ̀ wo ní táwọn èèyàn ń dánwò pé àwọn kọ̀lọ̀rìn sí ẹ̀dá wọn tún ti bẹ̀rẹ̀ sí ní ṣe ayédèrú ìwé ẹ̀rí pé mo ti gba abẹ́rẹ́ covid-19 tí ìjọba sì tiẹ̀ ń sọ pé gbogbo akitiyan táwọn ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé láti rí i pé ìdajì gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà yìí àgbà abẹ́rẹ́ yìí kó tó di january twenty twenty two ó ṣe àlàyé pé àwọn ìgbìmọ̀ àwọn ni àwọn olobó ti ta wọ́n wípé pẹ̀lú ẹ̀rí tó dájú pé àwọn èèyàn kan ń bẹ tí ó jẹ́ pé wọ́n ti ń ṣe àyédèrú covid nineteen certificate níbi tí àwọn kan táwọn náà ń lọ rèé bá wọn nínú ibùba tí wọ́n wà lórílẹ̀‐èdè nàìjíríà tó sì jẹ́ pé àwọn ayédèrú yìí kò lè gbé wọn débì kankan o torí pé ibikíbi tí wọ́n bá ń lọ tí wọ́n bá sọ pé kí wọ́n ṣàwò ìwé ẹ̀rí pé o ti gbà bẹ́rẹ́ wọ́n ní àṣírí wọn <coughs> ọmọ wàá tú ni o wọ́n ní bá sì rí wọ́n bá sì ti wá tú báyìí kò síbi tí wọ́n fẹ́ gọ sí mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní kí wọ́n á ló dé o tí àwọn èèyàn mọ̀ọ́mọ̀ tí wọ́n fẹ́ fi ara wọn ṣe ẹlẹ́yà nítorí ọ̀nà ẹ̀bùrú tí wọ́n kódùn láti máa gbà wọ́n ní ẹ jẹ́ kí a fún ní àmì ìdánilójú o wípé àkọsílẹ̀ ń bẹ o lórí àwọn tó ti gba abẹ́rẹ́ yìí àti pé àmì tẹ́nìkan ò lè mọ̀ ọ̀nbẹ lórí sàbùkẹ́ yìí èyíkéyìí ẹni tí wọ́n bá bá ayé dèrú lọ́wọ́ rẹ̀ yóò jẹ́wọ́ ibi tó ti gbà á wọ́n ní níbi tí ọ̀rọ̀ covid nineteen tó dé dúró lórílẹ̀‐èdè nàìjíríà ìṣe ni ọmọwọ́ dúró láwọn agbègbè ibì kan tó sì ń fi ìbínú jà láwọn agbègbè ibì kan èyí ni ọ̀ ní fún wa láàyè láti túra lẹ̀ torí pé àmọ́ apábi títí ń jà bí ìjì ní orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní ẹnikẹ́ni oníkálukú tó bá fẹ́ràn ẹ̀mí rẹ̀ náà ni kọ́mọ́ tu ara sílẹ̀ àwọn ìlànà tí wọ́n sọ fún wa láti mọ́ fi abíyá wa gbé jombo wọn ni ká mọ̀ rí dájú pé à ń tẹ̀lé e torí pé ìjọba àpapọ̀ kò ní fi ẹnikẹ́ni lọ́rùn sílẹ̀ láti jẹ́ pé kí covid nineteen kó mú kúrò láàrin wa mọ́ wọn ní gbogbo akitiyan tó yẹ kí ìjọba ó ṣe ni ìjọba ń ṣe o àti wípé ọ̀rọ̀ àwọn tí ń ṣe ayédèrú ìwé ẹ̀rí yìí ló sì ń ká ìjọba lára lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń sọ pé lágbájá kọ́ ọmọ kú ẹlòmíì sì fẹ́ gbọ́n ọmọ lọ́ọ́ rí tọrùn bọ ojú ọ̀nà ìkú ni ìjọba ti kéde o pé ayédèrú ìwé ẹ̀rí abẹ́rẹ́ covid-19 ó ti lu ìgboro pa o ìjọba sì ń kìlọ̀ fáwọn tí ń fún wọn ní olúwọlé ìwé ẹ̀rí náà pé wọn ò sọ àgbéjẹmọ́wọ́ hmm. wọ́n ti fẹ̀sùn ìgbìyànjú àti lu báńkì àgbà nàìjíríà ní jìbìtì wọ́n fi kan ọ̀gá iléeṣẹ́ kan ọ̀gá àgbà iléeṣẹ́ kan group managing director iléeṣẹ́ tá a mọ̀ sí all marketing firm Triumph Oil and Gas Madagascar ní Nàìjíríà wọ́n ní Ibrahim Mahmood ni wọ́n ti fẹ̀sùn kàn báyìí o pé ó gbìyànjú àti lu jìbìtì owó àbàtẹ̀ one hundred million dollars ta ni wọ́n sì fẹ́ lu jìbìtì ọ̀hún bíi ṣe báńkì àgbà ilé wa Central Bank of Nigeria wọ́n ní wọ́n wọ́ọ̀dé ilé ẹjọ́ nígbà sírí rẹ̀ tú ọ̀gá àgbà iléeṣẹ́ ọ̀hún Mahmood oní agbede ilé ẹjọ́ gíga kan tí ń jókòó lólú ìlú ilẹ̀ wa Àbújá pẹ̀lú ẹ̀sùn mẹ́fà ṣàǹkọ̀ṣàǹkọ̀ tí wọ́n fi kọ́ ní gògóńgò wọ́n ní ńṣe ni ó ṣe ayúyú yíyí ìlànà ìfọwọ́síwèé signatures tí ó yí ti gómìnà báńkì àgbà ilẹ̀ yìí Godwin Emefiele láti rí i dájú pé òun fi lu jìbìtì owó tà ń sọ yìí wọ́n ní kódà ó tún yí ìlànà ìfi ọwọ́ síwèé signature special assistant sí ààrẹ nàìjíríà sabiu yusuf ó tún yí ìlànà ìfọwọ́síwèé ẹni tí í ṣe ọ̀gá àgbà iléeṣẹ́ iléepo ilé wa nnpc mele yari wọ́n ní àwọn n tó yíre o tí ó fẹ́ fi gba owó búkúbúkú kan jáde about a hundred million dollars one hundred million dollars láti báńkì àgbà ilé wa káṣìírí ó tó tú arákùnrin tí à ń sọ yìí tí wọ́n ròyìn ẹ̀ yìí ń bẹ níwájú ilé ẹjọ́ tí ń ro tiẹ̀ ìròyìn yẹn ń pé ajé o àbàtẹ owó ni wọ́n fẹ́ẹ́ fi lu báńkì àgbà nàìjíríà ń jìbìtì o àmọ́ wọ́n ti mú ẹni tí wọ́n fura sí ọ̀hún lójú ìwé kẹta punch tí mò ń kà í bákan náà wọ́n ní iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nigerian Army ti kéde pé ẹ̀ka iléeṣẹ́ ológun ọ̀hún tí wọ́n gbé iṣẹ́ kánmọ́nkóbó kan lé ní ọwọ́ Operation Adam Kai ni wọ́n ti pa àwọn alákatakítí ẹlẹ́sìn bíi àádọ́ta níye tí wọ́n wá láti igun West African Province Terrorists wọ́n ní tí a mọ̀ sí ISWAP agbègbè Askira tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Uba ní ìpínlẹ̀ Borno òun náà ni wọ́n ti lé wọn bá wọn ṣá wọn balẹ̀ ẹni tí ọgbẹnusọ fún iléeṣẹ́ ológun gẹ́gẹ́ bí alukoro brigadier general Onyema Nwachukwu nínú ọ̀rọ̀ tó fi síta lánàá òde yìí tó tẹ oníròyìn lọ́wọ́ ló ti ṣàlàyé pé àwọn ará abíhun àwọn lọ rèé fi ọkọ̀ ìyá àwọn hàn wọ́n níbùba tí wọ́n bá sí lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́kọ́ ṣekú pa ọ̀gá àgbà iléeṣẹ́ ológun kan ní orílẹ̀ wa Nàìjíríà tí wọ́n gbẹ̀mí ẹ̀ lópin ọ̀sẹ̀ tí ó lọ tán yìí èyàn general kan ní orílẹ̀-èdè wa nàìjíríà tó ń ta wọn tí wọ́n jọ léwájú ìlọrí kógun báwọn agbésùnmọ̀mí ó ní èyí lọ́fà táwọn náà ṣe tètè gbé ìgbésẹ̀ pápápá lọ wá wọn bá wọn ṣá wọn balẹ̀ àwọn bíi àádọ́ta nu wọn ní ìta àtìrí balógun ogun tiwọn àwọn kọ̀mándà kọ̀mándà ṣe wọ́n bẹ̀ àwọn mú wọn balẹ̀ bákan náà ìròyìn yẹn ń pé ọlọ́run máa bá wa dààbò bo àwọn ológun ilẹ̀ yìí o lójú ìwé kejì ìwé ìròyìn ti punch fún tòórọ́ òní bákan náà àlọ́tọ́ lọ́njọ́ ní nípa ti endsars ní lẹ́kí àbọ̀ ti padà dé àbọ̀ ìwádìí ìgbìmọ̀ ẹ wa wádìí ẹ̀ judicial panel of inquiry eléyìí tí wọ́n gbé kalẹ̀ nílùú èkó pé kí wọ́n wádìí òótọ́ gan-an ti ń bẹ nídìí wọ́n pààyàn wọn pààyàn wọ́n ṣèyàn léṣe wọn ò ṣèyàn léṣe ní lẹ́kínjò níyìn ṣé ẹ rántí ṣé ẹ gbàgbé ṣé ẹ gbàgbé oṣù kẹwàá October twenty eighth ọdún tó lọ 2020 nígbà tí sọ̀rọ̀ sókè ń ṣẹlẹ̀ lọ́wọ́ nípa ìbéèrè fún àti fòpin sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tá a mọ̀ sí SARS EndSARS ní wọ́n pe ìfẹ̀hónúhàn amilẹ̀ tìtì ọ̀ǹgbà náà EndSARS yìí ni wọ́n sì gbé lọ sí agbègbè Lẹ́kí ní ìlú Èkó ìpínlẹ̀ Èkó bákan náà àmọ́ ọjọ́ burúkú èṣù gbomimu níṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù ṣẹlẹ̀ tí wọ́n fẹ̀sùn kan àwọn ọmọ ológun pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú àwọn ọlọ́pàá kan pé wọ́n yin ìbọn níyìnkúyin àìrán èèyàn tí ìbọn sì bá omi lẹ́ngbẹ́ àwọn èèyàn ẹ wá gbọ́ o àbọ̀ tàná tí ìgbìmọ̀ olùwádìí gbé jáde ni pé ká má parọ́ ká má sì ṣèké àwọn èèyàn méjìdínláàádọ́ta forty eight ni wọ́n fara kááṣá ọta àti ìṣeléṣe ní lẹ́kì ọ̀hún níjọ́ náà lọ́hùn-ún àmọ́ tí ìdánilójú fìdí ẹ̀ múlẹ̀ pé èèyàn mẹ́sàn-án gbẹ́mìímì táwọn sì rí ẹ̀rí mọ̀ jẹ́mi ìṣó ìgbìmọ̀ olùwádìí ni mo kọ́ amọ́ lápẹ̀rẹ̀ bọ́yọ̀ bá ní káwọn ka àwọn kà wọ́n sì kọ́ sínú ìwé tí wọ́n lọ rèé jù sọ́dọ̀ ìjọba wọn Victor Sunday Ibanga ara àwọn tó kùnú Abuta Solomon ara àwọn tó jáde láyé Jídé Ọlálékan Abidin Aṣàfà Ọlámilékan Àjàsá Kọ́ládé Salami Fọlọ́runṣọ́ Ọlábísí Kenechukwu Ugo àti Nathaniel Solomon àwọn mẹ́sẹ̀sán yìí wọ́n lẹ́rìí tó dájú ti fìdí ẹ̀ múlẹ̀ níwájú ìgbìmọ̀ pé wọ́n gbẹ̀mí wọn o lóòótọ́ àmọ́ àwọn míì bíi mẹ́rin míì ní ìgbàgbọ́ tún wà wípé wọ́n tún ti jẹ́ pé ọlọ́run ní inú ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà wọ́n ní àpapọ̀ gbogbo ẹni wá fara káásá mẹ́ẹ̀ẹ́dínlọ́gọ́rùn-ún ninety six tí ó sì lẹ́rìí ìròyìn yẹn pé ha ó mà ṣe o ojú ìwé kejì ìwé ìròyìn punch. ọ̀dà kó tó ti pé a lọ sí òkè lọ́hùn tí wọ́n tún ti ń ṣẹ́wọ́ sí wa ẹgbó eléyìí láti ọ̀dọ̀ àwọn ẹ̀yà ìgbò lórílẹ̀‐èdè nàìjíríà ẹgbẹ́ Ohanaeze Ndị Igbo yíká orílẹ̀‐èdè àgbáyé ló tún ti tẹnumọ́ wípé kí wọ́n jẹ́ kí ẹkùn kọ̀ọ̀kan tó wà lórílẹ̀‐èdè nàìjíríà kó dádúró nídàádúró dáńfó gedegbe kẹ́nìkẹ́ni ọmọ tó tọwọ́ bọ àkóso wọn mọ́ o wọ́n ní kí wọ́n sì mú ìdásílẹ̀ àwọn ìpínlẹ̀ tuntun wá sí ìlà oòrùn gúúsù south east lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ní ọ̀bálẹ́jọ́ númọ̀ lọ́rọ̀ Biafra ní ìjì rẹ̀ tó fẹ́ mọ̀ jà ní ọba ṣe wọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà Ohanaeze ló sọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde tí wọ́n fi síta látọ̀dọ̀ akọ̀wé àgbà fún ẹgbẹ́ yìí Okechukwu Iziguzoro iná ni ó sọ̀rọ̀ náà tí ó sì fi lé àwọn oníròyìn lọ́wọ́ lánàá òde yìí arákùnrin Okechukwu Iziguzoro ló sọ̀rọ̀ wípé ìfikùnlukùn yóò sì ṣeré yóò sì so èso dáadáa láàrin ìjọba àpapọ̀ àti àwọn èèyàn tí wọ́n bá mọ̀ pé olóòótọ́ ni wọ́n tí ara wọn sì mọ́ tí wọn kì í ṣe alábòsí olóṣèlú nínú ẹ̀yà Ìgbò tí ìjọba bá jókòó wọn ní gbogbo awuyewuye ìtara ló ń fẹ́ àwọn sọ sétí ìjọba bíjọba ọba ṣe o wọn láwọn mọ̀ pé ẹrù pọ̀ lọ́rùn ìjọba kódà pa àwọn orílẹ̀-èdè àgbáyé tí wọ́n ti ń bá ìjọba sọ̀rọ̀ lórí bí nǹkan ṣe ń lọ lórí eh, nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè ti ìlà oòrùn lórílẹ̀-èdè wa Nàìjíríà ó ní ìfikùnlukùn yóò sèso àti wípé tí wọ́n bá ní ìdásílẹ̀ àwọn ìpínlẹ̀ tuntun lọ́dọ̀ tàwọn ń bẹ̀ wọ́n pẹ̀lú kí wọ́n gbà kí ẹlẹ́kùnjẹkùn kó jókòó jẹ́ wọ́n mọ̀ ṣe ìjọba ara wọn lórílẹ̀‐èdè nàìjíríà wípé ìjọba gangan ọrùn rẹ̀ ó fúyẹ́ gbogbo èyí tí ìjọba àpapọ̀ tó wà mọ́yà wọ́n ní yóò fúyẹ́ dáadáa tí àwọn ẹlẹ́kùnjẹkùn náà wọ́n sì mọ̀ ṣe ìjọba àti àkóso ara wọn ní àlàáfíà lórílẹ̀‐èdè wa nàìjíríà. ààrẹ ẹgbẹ́ ọ̀yọ́ premier club ọmọọba níyì ọ̀làdẹ̀jọ alága ìgbìmọ̀ májèóbàjẹ́ ọmọwé adékúnlé ògúnmọ́lá lórúkọ gbogbo ọmọ ẹgbẹ́ wọ́n ń fẹ̀mí ìmoore hàn sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé bákan náà wọ́n ń dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba lámìdí ọláyíwọlá àtàndá adéyẹmí kẹta ikú bàbá yèyé aláàfin tìlú ọ̀yọ́ fún àtìlẹ́yìn wọn lásìkò ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ májèó bàjẹ́ nínú ẹgbẹ́ Ọ̀yọ́ Premier Club síwájú sí wọ́n tún dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn pàtàkì míì bíi olóyè débọ̀ ọmọtọ́ṣọ́ ọmọọba ajíbọ́lá àfọ̀njá ọ̀túnba christopher adébáyọ̀ aláwọ̀ àkàlà sẹ́nitọ̀ ose agboola aleluya sẹ́nitọ̀ teslim fọlárin sẹ́nitọ̀ mansoura sumanu ọ̀mọ̀wé dúpẹ́ ní ìlọ́lá ọláyínká dòsùnmú pẹ̀lú ọkọ rẹ̀ ọmọọba olùkáyọ̀dé dòsùnmú ọ̀mọ̀wé abdulrasaq Adefabi, professor kamaru usman olóyè lukman oyèbísí ìlàkà ọ̀rẹ́bù akeem adéyẹmí ọ̀rẹ́bù akíndélé sunday òjó ọ̀rẹ́bù kafilat ọ̀làkọjọ ọ̀rẹ́bù saheed arówósàyé ọ̀rẹ́bù asimiyu alárápé ọ̀rẹ́bù ṣèyí àdìsá ọ̀rẹ́bù isiaka kazeem ọ̀rẹ́bù bímbọ́ kọ́ládé aliaji adémọ́lá wàsíù ali ti ṣe our foundation engineer Idris Adeoye ọ̀mọ̀wé Yunus Akẹ́túndé engineer Vauzil Nurudeen Ọ̀làdọ̀tun engineer AK Amadu surveyor Alani Salami olóyè Rẹ̀mí Òkèníyì ọ̀gbẹ́ni Dàpọ̀ Adékúnlé ọ̀gbẹ́ni Lánrè Pópóọlá Alhaji Sarafa Adéwọ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ń kí gbogbo wọn fún ìnáwó nára àtàtìlẹ́yìn tí wọ́n ṣe lásìkò ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ májì ó bàjẹ́ nínú ẹgbẹ́ Ọ̀yọ́ Premier Club wọ́n wá ń gbàládùra wípé kọ́lọ́hún ọba nínú àánú rẹ̀ kó máa fìbùkún sórí iṣẹ́ nìkọ̀ọ̀kan wa olùkéde aliaji akindele fatai akọ̀wé ẹgbẹ́ ọ̀yọ́ premier club ló fàtẹ̀jáde yìí síta ransom lọ́wọ́ ọlọ́run mo wà o. lọ́wọ́ ọlọ́run mo wà. bàbá dúpẹ́ orí àtúgbàmí rẹpẹtẹ abdulhakeem oyetayo ladimeji mc handsome mr lọ́wọ́ ọlọ́run ló tún pe gbogbo wa pé ká tún jọ parapọ̀ fẹ̀mí ìmoore hàn dọ́wẹ́kẹ̀ lọ́jọ́ àyájọ́ lọ́wọ́ ọlọ́run tọdún twenty twenty one three in one celebration ìfàmìyẹ dánilọ́lá award presentation ìfẹ̀bùhàn talent exhibition tó fi mọ́ ìfilọ́lẹ̀ àwo orin tuntun tádì bàbá ní thursday ọjọ́ keje oṣù kejìlá nínú gbọ̀ngàn ayẹyẹ láfíà hall àpáta ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ àtòrètí ìjó ti lò tẹ̀fẹ̀ tàwàdà la máa gbádùn tai currency yinka james kabiru alayọ̀dẹ̀rẹ̀ àsàlátù fẹ̀mú lancaster wòlíì àgbà cute abiola eob ọ̀rọ̀lọ́mọ pírísẹ́ńtà pajwan babatunmise queen norma mc always àti monsuru ọmọ àfà tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ nífẹ̀ẹ́ yẹn gan dr yinka ayefẹ́lẹ́ mon lólùgbàlejò àgbà ankara lọ́wọ́ lóhùndé ti wà ní fresh fm pẹ̀lú four thousand naira péré ẹ lè pè oh eight oh five six four three five one oh one lọ́wọ́ lóhùndé proudly supported by fresh fm láti Alafia Hall and Talvik Favours of Tao Nibata. A ti lárinrin jù ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún ni tí àkórí rẹ̀ ń jẹ́ kò sí gbèǹdéke mọ́. no more limitation ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún tí ìjọ CAC ṣàgbékalẹ̀ rẹ̀ tó mọ̀ ń wáyé ní Babalọlá International Memorial Miracle Camp ìkejì-arakejì ìpínlẹ̀ Ọ̀ṣun. máa bọ̀ wá darapọ̀ nínú ìpàgọ́ àdúrà tọdún yìí fún ìgbàlà pípé ìwòsàn ìtúsílẹ̀ àtàlùyọ rẹpẹtẹ. wá gbọ́ ilé agbára house máa di ṣíṣí fún ìgbà kejì lákòókò ìpàgọ́ àdúrà yìí ẹ̀ẹ̀mẹ́ta di ṣíṣí rẹ̀ lọ́dún. bákan náà odò tí àpọ́sù Babalọlá yà sí mímọ́ yóò di ṣíṣí lẹ̀ fún Wednesday wednesday thursday àti friday ọ̀sẹ̀ yìí ni o. àwọn olórin ẹ̀mí bíi bísí aláwìyé àlùkò lẹ́kọ̀ọ́ rẹ̀ mí lẹ́kọ̀ọ́ ọmọ dáfídì elijah akíntúndé ọlọ́run kò sọ bẹ́ẹ̀ olúwa ló ní bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. yóò mọ forin ẹ̀mí jíṣẹ́ ìgbàlà pẹ̀lú àwọn wòlíì ọlọ́run alààyè pastor friday andansi assistant camp coordinator prophet olúwalọ camp coordinator prophet Ezekiah, o ọládèjì general evangelist cac worldwide pastor so ọládélé president cac worldwide dájúdájú ìyanu aláìní gbèǹdéke yóò farahàn ní ayé rẹ̀. ǹjẹ́ ìwọ ṣì wá admission sí yunifásitì ìbí tàbí ǹjẹ́ kíkọ ìdánwò jáàbù lọ́dọọdún ti sú ọ? Má banújẹ́ rárá, wá darapọ̀ mọ́ wa ní Precious Cornerstone University fún advanced level bíi IJMB àti JUPEB láti wọ two hundred level ní yunifásítì tó bá wù ọ́. Èsì ìdánwò bíi WAEC, NECO, GC e tàbí NAPTEP ló nílò láti fi darapọ̀ mọ́ wa. Ẹ̀yin two cities náà lè darapọ̀ mọ́ wa. O kò nílò èsì ìdánwò jáàmù mọ́ rárá láti wọ yunifásítì tó bá wù ọ́. A ní hostel accommodation tó yọrantí, ètò ẹ̀kọ́ wa kò lẹ́lẹ́gbẹ́ rárá. A ní àṣẹ àwọn alákòóso fún ṣíṣe IJMB àti JUPEB program. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ìgbaniwọlé lọ fún sáà tuntun fún ìwádìí tàbí registration ẹ kàn sí wa ní advanced level office wa tó wà ní precious cornerstone university ọláògùn street old ife road ìbàdàn Ọ̀yọ́ state fún ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wá tàbí kẹ whatsapp wa sórí àwọn nọ́mbàsì wọ̀nyí zero eight zero two eight four nine zero nine four one tàbí zero eight one four zero four five one zero seven four pcu advanced studies ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà kì í ṣe ìròyìn mọ́ fire revival ìsọjí oníná tí ìjọ Christ Revival Miracle Church ti bẹ̀rẹ̀ ogun ọjọ́ pípẹ́ ti ń ṣẹ́ ọ̀pọ̀ ènìyàn ti ní ẹ̀rí pẹ̀lú àkòrí àyípadà rere látòkè wá. Many captives are already being delivered at this year's fire revival. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ní ìsọjí àkànṣe àdúrà àràgbá yamuyamu fún gbogbo onípòjìpò láago mẹ́fà ìdájí sáago mẹ́sàn-án òwúrọ̀. Revival is 4 p.m. daily with special power-packed prayer for all and sundry from 6 a.m. to 9 a.m. Sátidé ogúnjọ́ ní ìpàdé gbogbo òjíṣẹ́ Ọlọ́run ní gbogbo ìj mẹ́jọ láago mẹ́jọ òwúrọ̀. Saturday twentieth is for interdenominational ministers and church workers conference by eight a.m. Sunday ọjọ́ kọkànlélógún làṣekágbá ìsọjí láago mẹ́jọ òwúrọ̀. And Sunday twenty-first is the grand finale by.